torí aláṣàbù ó ẹ̀bà mi dúpẹ́ lọ́wọ́ tèmi bóyá máa kò ṣe lérí tó tí mo máa jẹun iṣẹ́ ayé ló tán ẹ̀sùn mi ló kù ẹ̀bà mi yọ ẹ̀bà mi yọ ẹ̀bà mi yọ ọmọ bàbá ló mú ó ẹ̀bà mi dúpẹ́ lọ́wọ́ tèmi bóyá máa kò ṣe lérí tó tí mo máa jẹun iṣẹ́. Kini ma fi dúpẹ́ ah, I don't want to take much of your time. Uh, good afternoon to all my viewers on Instagram. Uh, good good morning, good evening, wherever you are. Um, good day. Let me join everything together. Good day to everybody. All my followers, all my fans, all my haters. You are all welcome on board. Happy new month. It's me, your girl, goddess, Dr. Elizabeth, the CEO of Elizabeth Enterprises in Republic of Highland. Today's date is uh, 4th of July, 2021. In case, uh, because we don't have more than one hour on Instagram, that is why I'm trying to feature it on Facebook as well. uh, if the one hour is off on the Instagram, I might decide to, to come back or you can join me on Esabo Spiritual Center on Facebook. Ṣé àlàáfíà lè wà? Ó tójọ́ mẹ́ta kan. Ẹ mò ń rí gbogbo bí gbogbo yín ṣe ń kọ́ lórí social media. Màmá come out o. Àwọn Cruise Nation sọnù. Màmá come out o. Àwọn ti Facebook Ewé Nation. Màmá come out. Ẹ mọ̀ pé nígbà míì ojú lágbà ya àgbọ̀n ya ojú ni àgbà ń yá àgbà ò yá nu because a ní láti correlate eh, ká farabalẹ̀ as an investigative blogger láti mọ ohun tí ó ń ṣẹlẹ̀ ètò bá jẹ́ múmúlò èèyàn amúlò ètí ò bá dẹ̀ jẹ́ mímúlò gbogbo nǹkan oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ nígbà tí mo ti wà on break since um, Friday ine Friday Uh, oríṣiríṣi omi ló ti ṣàn mo kí gbogbo ẹ̀yin ewé nation on social media Away Nation on Facebook, Away Nation on Instagram. Um, Philomena Okapare, Egbeyele, you welcome my baby. Sarah F. Adeneye, Omotara Duro Somo Banke. Uh, Ezike Suyi, Ade Firantan. Eh, ẹ̀yin àwọn nínú wọn mò ń rí yìí you, kò yẹ kí n dákọ torí ẹ̀ẹ́tọ̀ àwọn ọmọ ewé pọ̀ nbẹ́ nbọ́lẹ̀ ẹ̀yin ọmọ ewé wà gbójú yín síta kínkín yín Yinkus Adérelé mo rí ọkọ mi ẹ̀yin tẹ̀dẹ̀ wà ní orí ọmọ sẹ́ksì ọmọge sẹ́ksì mo rí DM tó sẹ́ndì sí mi tó make an comment nípa ilé turkey mo dẹ̀ ní pé kò kọ́ńtàtì ọ́fíìsì wa Lucas Kọ́láwọlé. Uh, you welcome Sarah F. Adeneye, Ìyá Àjọ Ìwé Nation Olórí Comfort yeah and um, Funke Yusuf on Instagram. The Tina Board Beauty Care, the only daughter, the only baby of Esa on Instagram. Let me pin. That is my blood daughter. That is the firstborn daughter. Can you help me to follow him on Instagram? And on Facebook is Tina Board Beauty Care. On Instagram is being Tina Board Beauty Care. She àlàáfíà lafia lewa n um, tí ẹ fi rí mi níta ẹ má yẹ ká purọ́ mo wà sad the whole thing tó ń lọ ó sadden me. not until I join all the miscreants the bad wagons doing the allegation for the sake of donation actually I'm not interested in them gbogbo nǹkan tó ń lọ montreal láti wù ló àwọn tó ń sọ ọ̀rọ̀ yorùbá nation tí wọ́n ní brain tí wọ́n dẹ̀ ní education. Mm, mi tiẹ̀ wá mọ̀ bóyá fracas ṣe àbí violence ṣe wà ní Abigail mo rí ẹ Veronica Adeleye lórí gbogbo yín mi mọ̀ bóyá torí pé kò tẹ̀ntò wo fracas nítorí wà nílẹ̀ ní ìṣe òtẹ̀tẹ̀ ju fracas àti pé nítorí ti ẹ́sà board gan bó ti above wọn mi ò ní gbogbo shit mọ́ Yorùbá àbomi Dọ̀tun la mẹ́ta that is a one cup of tea you are free to use my name for viewers kò sí ní ti fi ń ṣe yàn ẹ jẹ́ ká gbọ́ orin wa bẹ̀rẹ̀.

láṣẹ ọlọ́run ọba kò má ní ìṣẹ̀ràn fún wọn. tó kún bọ̀ princess aláàánú ọmọ akíngbẹ̀yìn ọmọ mi anike ade mojidat inspire world digital design lórí instagram. bí ogun máa ṣe kan mọ́nu. adé tó kún bọ̀ òkè pẹ́ láyé. aláṣàbí o ẹ jẹun ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀. àfọlójú akọ́lá pàtó sẹ́kùn rẹ̀ dá àkótú ẹ. màmá alámìlẹ̀ kan ìyá dáadáa. màmá àti náà ó ṣàbíyàmọ́. Yẹmí Da Silva.

Olúbùkọ́lá Adéyẹmọ túgò ó bèbí tú gbogbo ó ṣe máa kọ́ mi bó ṣe pé analysis sọnù ló dẹ̀ Rasheedat Three. ọkọ̀ náà sọ.

jayé ní gbogbo ọ̀nà ó jàjà I'm a winner. èlé ni àwo ilé mi èlé mi. kí n jẹun ọmọ àfọlójú. Amatina wọ́n bẹ̀ ọtí náà bọ́ọ̀dù. Lọ́rẹ́ Martins ìyá ìjọ ní kí wọlé agbègbè ìró ọláìtàn gamsi.

liberating you. Esther Aboderi o. I celebrate you. Ìpẹ́ láyé. Aláṣàrí o. Ẹ̀jẹ̀ mú bẹ́ẹ̀ni bá ní kò rí bẹ́ẹ̀. Àwọn lójú. Sọ yẹ lè kiri ká kọ́mẹ̀tì. Adépéjú góòlù iná ni o iṣẹ́ bọ́sẹ̀ gold lórí facebook ni ẹ̀yìn lórí instagram ẹ lọ sí bọ́sẹ̀ gold ẹ máa ráwọn design yìí lọ́dọ̀ wọn ń bẹ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ a fi ìbà fún ọlọ́run ọba ìdùmàrè ọba tó ní ayé àti ẹ̀kún rẹ̀ ọba tó ń bẹ kílé ayé tó bẹ ọba tó dá mi tó dá ìwọ tó mọ wá tó sì mọ wá tó sì sọ pé lọ́jọ́ ìkẹyìn kìí ṣe ọjọ́ ìkẹyìn ká tó kúrò nílé ayé òun ò fi fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ tó bá yẹ pé rere ló mọ̀ ọ́n ṣe kó máa ṣe lọ pẹ́pẹ́ bí ló mọ̀ ọ́n ṣe ni kó máa ṣe lọ ìkà ó pa oníkà rere abẹ́ni rere ní agbára ìdùnmàrè ẹ̀yin tẹ́ ń ṣe rere nínú ayé tí ẹ̀ ń ba ayé ènìyàn jẹ́ tí ẹ kò kì í ènìyàn lọ ṣèkà àní ní agbára ìdùnmàrè ọwọ́ ayé ò ní ka gbogbo yín ẹlẹ́rù ni ó gbé ẹrù ìyàtọ̀ bá dì àwọn ni ó gbé ẹrù ìpè tán bá dì àwọn ni ó gbé ẹrù ìbànújẹ́ tán bá dì èyí tó tiẹ̀ rí ọ tó ń mọ́jú láì jẹ́ pé o tiẹ̀ rí tó kàn jẹ́ pé kọ́fẹ̀ sọ̀rọ̀ burúkú sí ọ ni gbogbo ìmọ̀tún ìmọ̀jọ ẹni bí wọ́n ní kì í ṣàdọ̀dọ̀ alẹ́ ó ní ẹ̀yin kóra yín jọpọ̀ kì í ṣe nípa èmi àṣàbí adétòkunbọ̀ ọmọ fóyèkẹ́ ní òkè ìbàdàn a ó fọ yín tútù ó ní ẹ̀yin ẹ kóra yín jọ ó ní ìmọ̀ yín kì yóò ṣe nítorí pé ọlọ́run wà pẹ̀lú mi àfi tí ọlọ́run ò sí ẹni tọ́lọ́run ṣe tirẹ̀ o ta ló lè kọjú já sí. ẹ ó mọ ogun kéènì lọlẹ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ti funfun tẹ́ ò ń ṣe pupa àti dúdú kò sí bí ayé ṣe lè lé yín tó wọn kò yóò ní agbára lórí yín ojú wọn lẹ ò ti máa ga gíga gíga là mọ́jọ́ ẹ ò mọ ga ni tó bá ṣe ń wobi sí yín ìdí ibi wọn yóò ti dì yọ yóò lọ bá wọn tọmọtọmọ tíṣẹ́ tíṣẹ́ wọn ò tọrọ jẹ wọn ò sì délé kìsà ẹ national anthem. Away nation national anthem. Tchau, você. ọba lórí ayé mi o sàlẹ̀ ẹni tó ń ṣe bí ọba lórí iṣẹ́ rẹ o tọ́lọ́run ò fi jọ ọba tó ń pera rẹ̀ tó ní lẹ́yìn ọlọ́run ìlú ló kù ẹ̀mí mímọ́ fìnà jò ogun ọ̀run dè wọ́n mọ̀ lẹ́yìn àlá ọ̀run sàn. fẹ́ létí o. torí àìlásìkò thank you Yinka TNT the full video with the pictures the live video of this song is coming out soon is coming out soon so if you are interested to purchase it talẹni tó ń we give you the link and um, after tó bá ti release the video yẹn i want the way nation we make a donation to her Hmm. ẹ̀rù ayé bá mi èmi tí n bá ti gbọ́ nǹkan kan báyìí èmi ò ní sọ mọ́ mo sọ wípé ẹ̀yin tẹ́lẹ̀ ń agitate ẹ̀yin gangan lọ́ta Sunday Igboho ẹ̀yin ni enemy ẹ̀ ẹnìkan pè mí ó sọ fún mi pé ó mọ̀mọ̀ kúrò nínú ilé pé kì í ṣe pé kò gbọ́rọ̀ sí mi lẹ́nu wọ́n ní kò sí nínú ilé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ kiri ó do lóńgbò ní o ó di pussycat ní o ó di orí àjà ní o it wasn't at all though mo fún ní làákàyè ọ̀rọ̀ yẹn he yielded. Federal government, can you come over here? I'm not for Yoruba nation, and I will keep repeating it. I'm for one Nigeria. But as a blogger, as a voice, all over the world, Hezebod on the throne, undeflatable Hezebod. I will continue to say the truth. Whether you like it, that is your cup of tea. Whether you hate me, that is your cup of tea kọ́ lọ ti fi òkúta síbi ọjà tí mò ń ta torí ebi òní wá bá mi kí wọ́n tọrọ oúnjẹ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ tí ìta tẹ́ lè dára yín bọ́ tẹ́ ń ṣẹ́yìn bí àyà ẹ̀yin elékìsẹ̀ ẹ̀yin pàṣẹ wọ́bọ̀wọ̀bọ̀. You see, when we are talking of Sunday Igboho, he's a well, he's a warrior, and he's stubborn. I can attribute his stubbornness as ọmọ Ìbàdàn, ọmọ Òkè Ìgbòho tá a bá ti jọ mu omi ẹlẹ́yẹlé ìbàdàn people are stubborn wọ́n ṣe máa ń kíwà ní pé ọmọ agbọ́ sá sá sá mọ́mọ́ sá ọmọ agbọ́ yàyàyà mọ́mọ́ yà àmọ́ ìbàdàn kì í bá ní rìn ká mú lọ sójú ogun òun ni mo ṣe pé Sunday Igboho two days before the attack ìbàdàn kì í bá ní rìn sẹ́ ká mú lọ sí ojú ogun when you love someone you don't want any danger any calamity any target it before the person ìtumọ̀ ìbàdàn kì í bá ní rìn ká mọ̀ lọ whatever the situation might be I will continue to protect him I can't protect him physically but I will protect him with this my voice which I know the federal government are watching but in appearance unfortunately I'm not there even if I'm in Nigeria I don't have any weapon Likewise, you don't have any weapon. Uh, Chinese is getting Diana. You can see all those um not all not all agitators, but 70% of them only ni wọ́n They are a thief. They are robbing you. Where are the money that they have collected so far since over one year? All world tá a máa ń gbọ́ ni ẹ donate o fáwọn àwọn warriors o donate you. I donate you, and they are collecting this money into their personal accounts. Okay now. Ogunde ní ìsìn. I know I cannot control Sunday Igboho. I've been telling him for the over one year to run away from Yoruba. Yoruba are deadly. People are gaining, especially people that causes. When you see the agitator, when they talk about they want to come out of Nigeria, They will put their sentence, they will put their words in a logical sequence. Not all those people that will be causing how do we know those that are causing they are not his enemy because they are inviting more enemies for Sunday Igbo. at the end of the day people will say ṣebí gbogbo àwọn agitators tó ló gbé jáde wọn ẹni tí ò bá ṣe Yorùbá nation ó máa gbókùú ọmọ sìn they are just doing all this for their own benefit Don't be deceived. I'm not reading comments. You can put any comments. Nobody should block anybody. You are free to put any more comments. Comments yín kò increase or work mi. Bẹ́ẹ̀ ni decrease ẹ̀. I can show you the eh, monetization to Facebook ni watch it. I'm not gonna do it. But after YouTube gan I'm not doing any monetization. Ti ilé ghetto gay get mo ti pọ̀ ju shit yẹn lọ. Kọ́nà máa fẹ́yìn tí bí bá ń I'm telling you, we have real agitators that want Nigeria, uh, Yoruba to move out of Nigeria. They talk calmly. They liaise with people. They tell you the benefits of moving out of Nigeria. They will tell you how you can do. Not those that are causes. They are thieves. They are robbers. They are siphoning people's pockets. They are doing that to command aiders for King um, Sunday Igboho. For example, they will be releasing they will be releasing so many voice notes by cursing all the kings. By cursing all the all the kings. You cannot compare yourself to me as a blogger if I talk against the king. I, I am a blogger. I'm not an agitator. If anything do happen to the Yoruba nation, at least ó yẹ kẹ́ baba ní ìgbẹ́jọ́. But you curses to the extent you threaten that you're going to burn their palace. I'm telling you, run for those speakers. Run for away from those speakers. They are only on social media to rob people. Some of them, as I heard, according alleged, they are building a house from your donation. Let's say the money that they have been contributing to them have they repaired the first house that was burnt Sunday Igboho first house or can only I can't eat online. Oh, okay. I'll uh, leave it. in the microwave. Is is there any more of this? Uh, I'll check. Are you getting me? Because they show their aggression if they really if they do really want Yoruba to go how many of them do they want to bring to Yoruba nation where they are causing that they will die with their children for not yielding listening to their agitation Only ni wọn what tẹ waiting ti for the one year I thought not the second house first house it. wọ́n jó ẹjọ́ ṣe é kó fún Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ ṣáà máa fi ẹ ṣáà máa fi red comment sí so ẹ kàn máa fi red sí yìí ní láti porúkọ wọn síta máa block wọn ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ fẹ́ ẹ̀yin lẹ kórìíra Sunday Igboho jù ẹlẹ́mìí ni mo kórìíra ẹ̀ nígbà tí mo sọ fún yín pé Sunday mo pè lẹ́yìn mo ní sá fún ẹ̀mí ẹ̀ wọ́n bọ̀ wá bọ́ǹbà ẹ̀ wọ́n bọ̀ wá bọ́ǹbà adìẹ Are you getting me? àwọn kan wà tó jẹ́ pé not until they come out to tell you they are supporting the Yoruba nation some people are supporting underneath sponsoring underneath even without money they do advice underneath they are the real unfortunately we need to disregard all the ex-politicians like Fani Fakayote Dino Malaye all what they are doing it they want to use Sunday Igboho as a bait to separate the current government because PDP kọ́ ni wọ́n ẹ wá sọ pé tí wọ́n bá di pé wọ́n ṣe election tí Priya Fani Káyọ̀dé tó máa wọlé ẹjọ́ inú òpó wọn fẹ́ fi so they are using Sunday Igboho as a political tug by kudoing him pé à ah, ń tó ṣe dáa ń tó ṣe dáa kí ló dé tí Fẹ́mi kò ṣe báyìí lọ sí rally kí ló dé tí dínú ò bá yín lọ sí rally it's just like bó ṣe máa ń lo àwọn speaker lórí facebook wípé ẹ lọ bẹ sábọọdù dàn ẹ lọ ṣépè fẹ sábọọdù ẹ ṣe ṣàtìfẹ sábọọdù ayé wọn ò dára they are only using them because of the because of a token ìtí federal government what you did what you did is out of the law is barbaric. Number one, by visiting someone's house in the middle of the night when everybody are asleep. It's barbaric. I've never heard that. Only the immigration in diaspora, when they want to deport the illegal immigrants, they do visit you in the midnight. Now, number two, why can't you show the search warrant? Why can't you go during the day? If surely this crime was committed by the DSS, not otherwise, as said by they said they are the Fulanis. It looks suspicious. Nobody is above a law. Igbowo is not above a law. If you go to his house during the day, ah, arákùnrin you are wanted for a query. Even if you want to enforce, ẹ ṣe during the day, Bíbélì gan sọ, ó ní èèyàn ó wọlé bí olè lóru. Ẹ ń ṣe bígbà tó pé ọmọ Be là ń ṣèkà bí ẹ Because you don't want them to identify you, to see your face. How are we sure is the federal government? Illegal soldiers, illegal Boko Harams, illegal that visited Sunday Igbo in the midnight. Sheyi, hmm. Governor Sheyi Makinde, I investigated you over the weekend. You are so callous. Before I said I don't want to talk to be rude to you because I love to respect Ibadan people. You so arrogant. Let me tell you, you made Ibadan city porous for the criminals because when they committed that hazardous, that their crimes in Igagan, you visited that place without any arrest. You're only doing a show off public stunt when they killed a young guy in Iwo Road by auxiliary, which auxiliary was among the thugs, showed you said you went to there like you want to take an action. You were walking like a soldier that, oh, the boy, we will make sure we do the necessary. First of all, how many people have you arrested? You are so wicked. Sheyi Makinde how you are punishing all the honorables representing us in the southwest and to be precise in Oyo State all the sitting honorable in the house of the assembly how you are deducting their salaries how you are deducting their salary without their consent how you are awarding contracts to an for an individual your best friend without calling your people that are serving under you for an advice. How you are corrupting, how you are siphoning the, the money. You are a disappointment. Let's take for an example. If not because you are so wicked, you are heartless, that stupid called Sheyi Makinde. Because he did not take any action when they were calling you when the Fulanis were invading their farms. When the Fulani killed load of people in Igangan, you visited the place, no arrest was made. When they killed that young guy with the twins abroad in the world, he did not take any action. Where we saw with our Korokoro eyes, the pictures, the video about auxiliary was among the people that went to World to commit that that crime. If you are a real governor, before we voted we trusted you. But you are a fucking bastard. I make my inquiry, investigation, because I used to abuse Fayoshe for you. Until I call majority of the people in the House of the Rep, in the House of the Assembly, to, uh, I mean representing the Oyo State. The reason why Fayoshe has said, has claimed, has quoted. The, same, the reason why Fayoshe was fighting the governor of your state is because of your negligence, your arrogance. That is why you don't carry anybody along. You are robbing the, you even borrowed billions of dollars to repair only a stadium, Liberty Stadium, billions. Or just state will wake up. I will handle you the way I handle Ajimobi Jabagaba Ekpa. If you have arrested all these hoodlums, you are the chief security in Oyo State. You are a chief security. If Oyo State is not porous, the federal government cannot sneak in the middle of the night to butcher people like a cow. You know, if anybody asks me, who is the people giving me the information, go and ask a Google. Go and ask a Google. You can never hear it. Let me go back to my dialect because I'm, I hope I'm talking to my Oyo State people, the Ibadan people to be precise. Don't let me kill you with the guns. Ṣèyí Mákindé, Ojú Yọbọ, Igala ó rí Yorùbá dùn Igala ó ṣe politics rè opportunist ni ẹ la ṣe vote fún ó wá débẹ̀ tán bó dìídì pé àwọn èèyàn ní Ìbàdàn ni ó ròyìn wípé ṣé báwọn ṣe máa jìyàwó ọdún mẹ́rin nìyẹn mo ní ẹ má wòrí màá fa ẹnu yìí ni iye ọgbọ́dọ̀ jẹ Ìbàdàn wọn pé mo máa fi rí lọ tàǹtì kí pé mi ò ń gbọ́ ọtí tí mo gò tìpa èmi gangan kọ́ mo tiẹ̀ tún wá pè kó wá tán ibi kọ́ ni mo pe àwọn honourables yẹn ké wọ́n get in touch ni a kàn máa ń ṣépè fún mo kí yín lórí Instagram lẹ́ẹ̀kan sí mo kí yín lórí Facebook gbogbo ẹni tí màá dárúkọ yìí due to the time a kàn máa ń ṣépè fáwọn olóṣèlú yìí I'm not talking of the people at the top especially people at the house of the assembly they showed me their salary wọ́n sì lè pay slip fún mi àwọn tó ń represent àwọn constituency wa ní Ọ̀yọ́ state owó tí wọ́n ń gbà lóṣù is half a million five hundred thousand naira wọ́n ní àwọn èlò kan máa ń calculate gbogbo àwọn allowances allowances yẹn dẹ̀ nìyí Mákindé ohun ti ọ̀bẹ ẹ̀bọ̀ ohun kì í sí méjì ẹ dẹ̀ mọ̀ pé ebi ò tiẹ̀ mọ̀ ọlámúra ní ìjẹta mo tó wọ́n tún shed more light àṣẹ house of the assembly wọ́n ti máa ń gbé bọ́jẹ́tì jáde àwọn ni wọ́n ní power to approve any contract oríṣiríṣi contract ló ń tẹ́ndà sílẹ̀ kí ló fi billion dollars ṣe wọ́n ló sọ pé o fẹ́ repair Liberty Stadium Liberty Stadium ṣọ́ fẹ́ ṣe Olympic bẹ́ẹ̀ ni àwọn honourables wọ́n ẹnìkan tó mí ní sọ nǹkan kan mo dẹ̀ kóòdù wọ̀sọ́ọ̀pù mi ò lè mọ̀ wọ́n mo ní kán wá já fóònù mi lójú fóònù tí mo mú jáde wọ́n sọ tó the same pé àwọn táwọn jọ wà ní house of the assembly wọ́n dẹ̀ fún mi ní evidence wọ́n yá ten thousand naira lọ́wọ́ ara wọn torí àwọn tó pè mí àwọn tó ń ní bísínẹ́sì mi wọ́n máa ń yáwó wọ́n ní o ti ọ̀bẹ bọ sálárì wọn without their consent because you want to pre eh, eh, impress ara ìlú pé òun ṣe déédéé pé òun san sálárì déédéé nínú half a million naira five hundred thousand naira táwọn assembly ń gbà ó yọ thirty percent nínú gbogbo salary wọn without informing them láti fi sanwó ara ìlú ibi tó nígbèrágà dé ọmọ kékeré tó lóò fi ṣe kọmíṣánná ọ̀rọ̀ ẹ̀ pọ̀ jẹ́ kọ́kọ́ máa sọ ti gbowó lọ́nà àbọ̀ abálọ̀ ọ̀rọ̀ ẹ̀ wàá jẹ́wà yóò bá mákindé wọ́n ròyìn bí ebi ṣe pọ̀ bí ebi ṣe pọ̀ ní Ọ̀yọ́ state Ìbàdàn to be precise nígbà tó lọ wò wọ́n lágodi kí ló ṣe wọ́n sọ bó ṣe fún fúlàní bàbá ọjà ìyá ọjà ní bódìjà ò ní jẹ́ tán o mákindé ìwọ ló ń fáwọn fúlàní ní agbára mo retí lẹ́tà lọ́yẹ̀ o mo retí lẹ́tà kọ́ọ̀tẹ̀ o àmọ́ màá ti balẹ̀ gẹ̀ kọ́ọ̀tì lẹ́tà ò tó dé bí mo ṣe ń ṣe fún gbogbo yín nìyí ìtàn máa sọ ni pé má sọ ọmọ ẹ eh, Sanko Success you might not know èmi náà béèrè question yìí lọ́wọ́ àwọn honourables yẹn tó ṣó mọ̀ nípa àtàkì Sunday Igboho yes or no náà ni wọ́n sọ fún mi because kò kárí àwọn tó ń ṣiṣẹ́ constituency kò kárí wọn kò jẹ́ kán mọ̀ ní táwọn yẹn kàn sọ fún mi yìí pé òyìnbó lásán o òyìnbó ẹ̀mọ́ ẹ̀wọ̀n nàìjíríà yorùbá ni wọ́n o constituency yorùbá ni gbájà mi ẹ sọ yorùbá yẹn ṣọmọ yorùbá ni ọlọ́mọba dandan wọn ọmọ ìkirè làwọn ọmọ ilé làwọn in tó ṣẹlẹ̀ ni wípé àwọn honourables ẹ̀ ń bínú but ta ni wọ́n fẹ́ lọ bá wọ́n ní ìjọba Mákindé ní Ọ̀yọ́ state wọ́n ló burú ti du Buhari lọ wọ́n náà ló jẹ́ kí ọwọ́ tẹ tẹ Sunday Igboho mo ṣe sọ pé gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́lẹ̀ agitate tẹ máa ń ṣépè you don't know the people that are supporting you underneath ẹ̀ ń lé àwọn èèyàn rere jìnnà tòdè sẹ́yìn pa àwọn honourables yìí sọ fún mi yìí pé ó yẹ kí Mákindé kọ́ invite Sunday Igboho ni kò yẹ kó lọ tí Sunday Igboho lọ ṣe Yorùbá nation ó yẹ kó fi ṣe olórí àwọn àmọ̀tẹ́kùn ni torí pé jagunjagun ni. Mm. you are free to make your comment kò sí tó kàn mí tó o bá ti ṣe pé mo rí ẹ lórí Instagram wọ́n tó kọ stop all this nonsense kò kàn mí n tó bá wù ọ́ kọ́ ẹ mọ̀ pé mo máa wá fẹ̀yìn during the week ẹ kò during the week a máa ń dà sí rọ́ọ̀fù lórí lórí ẹ̀yẹ cruise wèrè but Sunday by is an educated show kọ́ máa rò pé máa rí bàǹtí òbò gbọ̀ lẹ́yìn ẹ̀yọ rọ́bà tí òbò di during the week. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àwọn honourables tó bá mi sọ̀rọ̀ wípé mo béèrè question kan lọ́wọ́ wọn mo ní kí ló tẹ̀ ń keep on signing gbogbo bọ́jẹ́tì tí Ṣèyí Mákindé ń gbé wá fi sí House of the Assembly wọ́n ń ṣe mo rántí wípé àwọn nìkan kọ́ ni pátì táwọn wà níbẹ̀ PDP wà níbẹ̀ Buhari ń wà níbẹ̀ ẹ̀ẹ́dì tó ń ẹ̀ẹ́dì asọ̀dàsẹ́mi APC ni PDP làwọn àmì ẹ ẹ nítorí wọ́n bá dẹ̀ ti sọ mẹ́ẹ̀ náà ti sọ pé nítorí wọ́n bá ti sọ ni wọ́n ti sọ ṣùgbọ́n ẹnìkan ṣoṣo ó ní Ṣèyí Mákindé ń gbé contract yẹn fún best friend yẹn ní gbogbo Ọ̀yọ́ state ṣe mọ̀ yìí pé àwọn mo abiyín léèrè pé mo ní irú mo ní irú àwọn tí wọ́n pé wọ́n ta irú wọn kó tó di pé wọ́n wọlé ẹ mọ̀ pé owó bàbá ìsàlẹ̀ ó gbà òkè ìsàlẹ̀ ó gbà ìsàlẹ̀ ìsàlẹ̀ ó gbà mo rò pé wọ́n sọ pé wọ́n máa ń fi allocation wọ́n ní kí ni wọ́n ní kò sí allocation wọ́n ní kàkà bí òtún ó ní kàkà bẹ́ẹ̀ ó tún kọ́ ti sálárì àwọn. okay let me tell you another thing mo wá béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ Mákindé mọ̀ nípa attack sílé olú ẹ̀ eh, Sunday Igboho to be sincere wọ́n ní yes or no it might it might not wọ́n ṣe ẹni tó bá kárí àwọn èèyàn over to the extent eh, Ṣèyí Mákindé kò mọ̀ pé àwọn èèyàn ti ń hate ẹ̀ gidigidi àwọn PDP ni wọ́n nígbà tó kọ́kọ́ wọlé èmi mo bèrè kọ́sẹ̀ yẹn mo ní ṣe ẹ̀ kì í ṣe tea meeting ni once in a while for your governor to talk to the honourables when you first elected you had it with them once àti báyìí báyìí o ti fẹ́ gbóhùn wọn látàn o sọ pé igi kan lè dàgbò ṣe mo sọ pé àtijẹ́lẹ́dẹ̀ yìí ti kọ̀tìkọ̀ tó bá ti di wípé wọ́n vóòtì yín wọlé tán ẹ máa rò pé nǹkan bàbàrà ní ẹ dẹ̀ mọ̀ pé adìyẹ tó tu sí pọ́ọ̀tì ni sáré rẹ̀ ló bàjẹ́ nígbà tí Sunday Igboho let me continue ìjà àwọn honourables yẹn because they can't face that bastard Ṣèyí Mákindé wọ́n ní kò tiẹ̀ ń bá gbogbo ọmọ Ọ̀yọ́ state rẹ̀ rìn mọ́ wọ́n ló máa ṣojú kókókó ni wọ́n wá ah, àṣetíṣẹ́ nígbà míì politics is a dirty game tí ọba kan bá jẹ we don't know the value of that ọba àmì wọ́n tún wá ń praise Ajimobi wọ́n tún wá ń praise Akala wọ́n ní ìjọba Akala tálákà jẹ olówó ajẹ wọ́n léléyìí ń da jẹ ni kò tẹ̀ ń bá gbogbo wọn sọ̀rọ̀ pátápátá mákindé ń bá wọn sọ̀rọ̀ ẹ rí i pé ìgbéraga wà bẹ́ẹ̀ tí ó mọ̀ rìn bíi bíbà tí Buhari bá lọ sójú ogun ó mọ̀ máa rìn bíi Boko Haram wọ́n níyẹn gangan ní Fáyọ̀ṣe ok wọ́n wá sọ nípa ti Sunday Igboho wọ́n ní táwọn kan lè sọ bóyá ó mọ̀ nípa àtàkì yẹn ni wípé federal government has no right to come to a state without involvement of the chief security of that state. wọ́n ní gbogbo nǹkan tí all what tẹ́ máa rí tó máa broadcast yẹn lórí irọ́ public stunt baba four one nine ò ní ṣe é. Makinde wọ́n ní because àwọn honourables kì í yẹ ọkàn conference láṣẹ o wọ́n tiẹ̀ tó pè mí gan-an wọ́n lọ tú àwọn èèyàn ni ẹ mọ̀ pa as usual àyà àwọn èèyàn máa ń jà ti pè mí kí n tó wá sí pé kán pè mí wọ́n lọ tú àwọn èèyàn lamẹ́ríkà ni wọ́n fi pè mí wọ́n wá dáhùn àwọn honourables yẹn sọ wípé during Jonathan tenure ẹ kó mọ̀ pé wọ́n máa ń gẹ́tì tọ́ wọ́n ti mọ̀ pé mi ò dárúkọ èèyàn ẹ̀rú ó tiẹ̀ bà mí ẹ̀rú mi ó bẹ̀rù náà kò tẹ̀ tó pè mí during Jonathan tenure wọ́n ló tí èmù security Buhari ṣòǹgbọ́ bàbá gọ́sìmẹ̀ wọ́n ní báwo ló ṣe tí èmù security wọ́n ní it's only the president that doesn't want to work because he doesn't want to tame the security in the country pé ó mọ tó o lè ṣe you know what you can do. Buhari, you know what you can do. They say We are the senators, we are the honorables in the rep as well we are not safe. Every day they do attack them. They do butcher them. Twani come and announce. Ó wá dárúkọ àwọn colleague wọn méjì kan tí wọ́n pa. Tó dé wà house. Irọ́ padà mẹ́jọ lè block one person. But you know, nobody cannot antagonize any sitting governor, any president. What's the next thing to want to go? Wọ́n á gbàjẹ́ lẹ́nu wọn, the political science nínú wọn. Iṣẹ́ tó mọ̀ láàyò òun ló ń ṣe. I will be welcoming, not today. Please don't, don't call me if you don't have any reason. If you have more to say about Sheyi Makinde, I will not expose you. I will not put you into a danger. Text me first. Me if gbọ́ pé ọkùnrin kan dúpẹ́ o, mìíràn kan tó yẹ pé mọ́mí wọ́n gbowó lọ́wọ́ That's all I don't do all those small shit. Ẹ má gbé small shit here. What about me? Hey, mommy, wọ́n go all over? ọkùnrin kan I'm not interested. Ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ two mo ń ṣiṣẹ́ àwọn kéékèèké yẹn ibi ńlá tí màá ti fèsì lé màmá mo fẹ́ lọ ilé ẹjọ́ ètí newspaper ó gbé ni Ti UK paper ó gbé ni and don't be surprised all journalists bí queen bá tó máa sọ̀rọ̀ nípa queen of England tó máa máa sún journalists dey use libel and defamation of course wọ́n nípa àǹsọ̀ tí ò yẹ ká sọ iṣẹ́ tí newspaper ó gbé nígbà wọ́n gbé mi lọ sí kóòtù tó bá gbé mi lọ kóòtù gbogbo newspaper gbé ni are you getting what I'm saying? wọ́n gbowó lọ tó má gbowó lọ́wọ́ yẹn jọ dín pẹ̀lú ẹ ẹyin lẹ́gọ tọkùnrin bá lóye ibi tí wọ́n kí ló ní í ṣe pẹ̀lú i don't do all those there's lots of speakers there go to them don't give the work to me i don't do bullshit i don't do bullshit job i'm bigger than all those bullshit i can charge you i know you will be but i don't do bullshit job àwọn orúkọ tí ò ní fún mi àwọn iṣẹ́ tí ò ní fún mi lórúkọ iṣẹ́ tí wọ́n fún mi báyìí tí ń yọ nínú newspaper níjọ́ kejì nígbà wọ́n ti gbé mi lọ ẹ̀wọ̀n wọ́n ti mú mi o àwọn iṣẹ́ tí mò ń ṣe nìyẹn sórí ibi ẹyin gẹ́gẹ́ là ń gbàgbà. a wá sọ̀rọ̀ lórí continue pa ṣe rí mistake ti Sunday Igboho tó ṣe which I been telling him I have loads of voice notes which I'm not gonna to play is confidential. I've been warning him for the over one year that all these particular agitators, they are using you. If they don't mention it, pé tẹ́lẹ̀ pé máa ṣe show náà, tó máa fẹ́ pé kán dáwó, tó máa ti sọ̀tàn ẹ gbogbo ẹ̀yin tẹ́bà tẹ̀lé àwọn wọn á kú ni tọmọtọmọ dẹ̀ kan náà ọwọ́ méjì fẹ́ nìkan wọ́n ṣe sọ pé sẹ́yìn illiterate lẹ̀ ń kó wa lọ ni ọwọ́ méjì fẹ́ nìkan ìbá dámì bó ṣe ń ṣe nìyẹn o bàbá dámì ò ṣá ẹ bá wa dá hausa kan tiwa kẹrin ràn wá lọ́wọ́ kò ní òfò ní gbogbo yín máa ṣe gbogbo ẹni tẹ́ ń ṣe rẹ pátó lọ fi ó lè lẹ́ fi ń jà ó ti ràn lára yín ẹlòmíì ò tiẹ̀ ń sùn mọ́ rárá rárá ó ti fi ṣe full time job wàhálà wá dé ní ìsìn àhesọ wá dé ní ìsìn ṣé ẹ gbójú lóògùn ni ẹ̀yin babaláwo ẹ bọ́ síbí ẹ̀yin babaláwo generally olórí burúkú nìyí olùsí four one nine nìyí tó bá yá ẹ̀mọ̀ ìsọpẹ́ ìṣe babaláwo lórí social media lórí ilẹ̀ kò sóògùn ẹ kófò lọ ìjọba mo ti sọ yí pé once you believe that àjẹ́ ló ń ṣe àjẹ́ ló máa ba ayé ẹ̀ jẹ́ there is nothing like àjẹ́ òfò làjẹ́ ó ṣe lọ́ṣọ́ ó ṣe they don't have any power they are powerless they are nobody ẹni tó ń wo àbẹ́wò tó ń wọṣọ funfun lórí fẹ́ẹ́ pé ẹ omi ò ọta ah, omi ti lọ sí pé òrìṣà ti kú gbogbo arájà àdúgbò ẹ̀ nà bí ẹni máa kú you disappointed me. Sunday Igboho náà wọ́n náà tún disappoint mi nípa eh, metaphysical power yẹn kápò lóògùn ni which I know ti ṣe ó yẹ kó wọ́n nu lé yíká ni. ok ó yẹ kó wọ́n ilé yíká láti ilẹ̀ kò yẹ kó mọ́ láyé àtijọ́ kálẹ̀ olóògùn òǹfààyè ìgbàmúdákẹ́kẹ́ ìmúdákẹ́kẹ́ ìmúdákẹ́kẹ́ nǹkan rántí ìgbàmúdákẹ́kẹ́ bàbá rẹ̀ ń bẹ láyé ni bàbá yà lágbára wà láyé ayé ìsìn yìí òòṣà gan wọ́n ti fún ní èèwọ̀ jẹ òòṣà let me block you on Instagram mi ò rojọ́ òòṣà mo ti ń block lórí Instagram o torí Facebook mo ń concentrate lè tẹ́lẹ̀ two in one mo fi ṣe ẹ̀yin olórí burúkú babaláwo ẹ̀ mọ orin ṣìn èmi yóò gbé profile báyìí yóò mọ orin ṣìn ẹ̀yin ó lo ṣe ẹ̀yin ó ní òfò ìyóò ṣòmọ̀nì gangan ò lágbára òfò ní yín èkejì ọjà gbogbo yín disappoint yorùbá nation ìbúrò pé bí bí Sunday Igboho ṣe máa sọ pé Sunday Igboho yóò ò sí lẹ́jọ́ yẹn ni ó di nǹkan pé gbé kan kò gbẹ ó sì lé ni mo ti gbọ́ kúlẹ̀kùlẹ̀ ọ̀rọ̀ ní ayé àtijọ́ wọn ti wọ́n lẹ̀ gẹ́gẹ́ bí alágbára báwọn sójà yẹn ṣe ń bọ̀ wọn ò ní mọ́nà débẹ̀ wọ́n máa kò ní ibi ìyẹn ẹ̀yà sí wọ́n máa kò ní. nọ́mbà two tábà sọ pé nàìjíríà ẹ ẹ ní oògùn kankan ẹ láwọ yìí kẹ fún mi lò ẹ ní oògùn ọlọ́ọ̀ nìkan ní agbára ó fún wa léwé àtegbò yìí tẹ́ fi ń kó aṣọ onídìrín dín sọ́rùn yẹn tí gbogbo ẹ̀ máa kán tán tán tán àwọn ẹgbẹ́ tọ́mátọ́ fẹ́ sàn àwọn tó máa ń jẹ Ìgbòho ṣe di egbé kó lọ kó àwọn tó àrẹ́sì ṣe nígbà tán kọ́kọ́ bẹ̀rẹ̀ oòdùà kó tó pa àwọn Gani Adams kan tó gbà bọ̀dẹ̀ tán lọ gbowó lọ́wọ́ politician tàgbára àwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ oòdùà láyé àtijọ́ ìfẹ́ yìí kìíní ìsìlẹ̀gẹ̀ pa àwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ oòdùà tó ń wọṣọ funfun gbà yẹn I think I was in Nigeria bẹ́ẹ̀ mo ti lọ sẹ́tù I was around thirty two or something tó máa arrest anybody àwọn oòdùà máa lọ sínú prison pẹ̀lú power ní pẹ̀lú àtẹ́gùn wọ́n á release yẹn ọlọ́pàá ó dì báyìí wọn ò ní rí wọn wọn ò ní rí wọn ẹ máa tanra yín ètò tẹ̀tún wá ṣe mí láàánú ju ẹ̀yin babaláwo òfò babaláwo àjẹyìn olóṣùn ẹ̀yin rádaràda ibi tí mo tẹ̀ ń ta ewé àtegbò kan mi ò lè forí balẹ̀ fún kankan nínú yín ọ̀ṣun òrìṣà ọ̀ṣun ti lọ ti pẹ́ kẹ́ kó sì lọ bórìṣà ọ̀ṣun ò bá lọ ni àwọn ọba yín wọn ò ní dákẹ́ àwọn ọba yín ń bẹ̀rù tóògùn bá wà ní olóṣèlú ò ní kó wọn kò ní kó wọn lẹ́rú à ń ṣọdún ọlọ́jọ́ à ń ṣọdún ẹ kó ṣe ẹ gbádànù ọdún wèrè wo lẹ ń ṣe ẹyin tó rí ìṣàgán bá jẹ́ mi pé ẹ mọ̀ tó ń pè lórí ìṣàní they are archangels of God they love ẹ mọ̀ tó ń love they love love wọ́n á ń dúró níbi tí ìfẹ́ bá wà Yorùbá ẹ̀ nífẹ̀ẹ́ ara yín wọ́n máa ń dúró níbi tí òtítọ́ bá wà ẹ̀yin ọba ẹ̀ ń gba ilé ẹ̀ ń gbalẹ̀ lọ́wọ́ ará ìlú ẹ̀ ń kó ọ́ìlì lọ́sọ́kọ̀ òkun ẹ̀ ń gbówó lọ rárá bàbá òrìṣàlá wọlé fọjọ́ méje àròrùn olórí burúkú ẹni tó ẹ kó ń dóbò omi tó lọ ni ẹ kó ṣe ẹ kórí burúkú lọ mo ní kẹ ẹ sàmì wò láti jọ irú èmi báwo jẹjẹ ẹkọ tẹtí kọrẹsì bíìsì fún mi mo rí ngbà mo ń wo wọ̀sọ́ọ̀pù mi gan máa gbé kinní yẹn fún adéọmọ táyọ̀ bá mi gbé mo rí pé mo ṣe àwọn iṣẹ́ kan ní two thousand and fourteen mo kàn túnú wọ̀sọ́ọ̀pù mi wò ní o àṣé mo tiẹ̀ ti ń ṣiṣẹ́ imú ni mo ti ń ṣiṣẹ́ olóṣèlú ti pẹ́tẹ́ pé mi ò dá sí ní ìsìn ibo lẹ́yìn wà ní gbogbo two thousand and fourteen màá fún yín lẹ́yọ̀ kan bẹ̀ ibo lẹ́wà two thousand and fourteen tí mo ti ń ṣiṣẹ́ àwọn ọba ibo lẹ́wà àwọ òfin gbowó ọ̀fẹ́ la ṣe ti yín owó lọ́tọ́ ẹ má ti ń sọ̀rọ̀ ẹ̀ tẹ̀ pé ẹ fọwọ́ sí àkáǹtì wa o ẹ mọ tí wọ́n fi ń takú tó fi ń sọ fún yín irọ́ ìyẹn kọ́ mo ní kó play padàpadà gbogbo old video pọ̀ ń bẹ gan mo kàn rí fóònù yẹn lábẹ́ bẹ́ẹ̀dì ni ní abẹ́ bẹ́ẹ̀dì ibìkan tí mo ti mú tiẹ̀ tí ṣáà ti wọ́ jáde ẹ wo ṣẹ́yìn ẹ wo ìgbà tí mo ṣe ẹ kàn gbọ́ díẹ̀ nítorí mi ìfẹ́ lo spíkà lẹ́nu. Hmm. gbàtí mo bá kéré dolú mo máa eh, mi mọ̀ bí mo ṣe fẹ́ transfer mi mọ̀ bí ṣe ń lọ sórí eh, Facebook mo fẹ́ kó fáwọn blogger mo fẹ́ kó lọ gbé jáde ibo lẹ́yìn wà àwọn òfin gbàtọ́ dọ́dọ̀ yín lẹ́yìn ń fi Yorùbá Nation jalè ẹ wo production yìí náà. fáyẹmí kówó jẹ fáyẹmí fáyẹmí ó ti di ghost worker ó ti di past ẹ wá rántí pé gbogbo owó tí wọ́n jẹ fún wọn ní bail out pé kó fi clear gbogbo ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá lè fi àjẹra yín nípa ìlú sòótọ́ kí ni Fáyẹmí ní ṣe nínú píktọ̀ Fáyọ̀ṣe. iṣẹ́ two iṣẹ́ two thousand and fourteen lẹ́ ń wòye o ó fídíò kún bí bàjẹ́ ó tiẹ̀ rí ti yèyé Bẹ́wàjí náà bẹ̀rẹ̀ ó rí ẹ pé iPhone ni iṣẹ́ kúnlé nìkan tí máa sọ pé mi ò bá yín dá sí mi ò lè bá yín dá sí ni ó lè ẹ fi hàn jàrá yín ni ayé gbàtẹ́ mi ń ṣe òtítọ́ ọ̀rọ̀ lèmi ń sọ ẹ̀yin irú gan Sunday Igboho tẹ́ ń pariwo yìí gan mi rò kó rówó yẹn gbà kò rí owó yẹn gbà jù nínú ẹ̀ náà ní GOTV Maureen tó kó forty six thousand pound gẹ ẹ fi owó yẹn ẹ̀ jàrá yín ni ebi òun bá wọn nàjà tó bá ti di gbàrọgùdù ni ní olè níyín lẹ́yìn ṣe fẹ́ kí àwọn tó ń sọ̀rọ̀ tó rọ̀ nípa Ìgbòho àwọn gangan ẹ fẹ́ bá gbogbo àwọn tó lọ́ọ̀fù Ìgbòho ebi ò gbà fún yín ni ebi ò gbà fún yín ni ẹ mọ̀ pé máa ń ṣe ṣáàtì ni pé Ìgbòho sá fún Tòkunbọ̀ o Ìgbòho sá fún Ẹsábọ́ọ̀dù because ẹ mọ̀ pé mo máa ṣí létí ẹ mọ̀ pé mo máa ṣí létí you are only using the guy ní ìsìn bàbá ti sá lọ hmm. àmọ́ bí tó ń gbé ní ìsìn bóyá náà wọlé bóyá ọ̀dọ̀ àwọn alájà alẹ̀ ló wà ẹ lórí burúkú yín náà ẹnìkan sì ṣe ṣáàtì náà náà àtìjẹta láti tọ́ọ̀sì ẹ sì ń tọrọ owó náà ni ẹ bá wa dáwó o ẹ movement yorùbá nation yóò gbọdọ̀ dákẹ́ o ẹ bá wa dáwó olè èrò Egypt àni wọ́n tún ń bára wọn jà owó tí wọ́n gbà pọ̀ afẹ́rí kinní kan olè olè if at all bẹ́ẹ̀ ṣe dá Sunday Igboho sínú problem nísìn kí ló dé tẹ̀ sọ pé kó máa san sínú account ẹ̀ directly ẹ rí i pé mi ò ń ṣe donation mi ò sọ pé mi ò lè charity I don't if I want to help people it will come from my pocket it will come from my pocket làwọn ìwé nation ṣe value mi tó fi máa ń celebrate me every year owó tèmi gan ná ojú tí mo receive lọ àní if you want to be sincere with you if you want to be sincere with yourself ask yourself why are you putting your account down Igbowo ó ní foreign account ó ní resident Germany ó bank ní Germany kò yẹ yín ni ẹ rí i pé gbogbo àwọn tó bá sọ pé ebi àti ìgbà tí mi ò fẹ́ máa tọrọ owó fún yàmù tí àwọn kan bá pé àwọn níṣòro kí mo má sọ fún èèyàn ewé nation ṣé mo gbá kàǹtì mi lẹ́ rí màá ní ẹgbá kàǹtì yín lẹ̀ ẹ̀yọ́ mẹ́wọ́n ewé ẹ bá mi ràn wọ́n lọ́wọ́ wọ́n níṣòro láàmì ajẹnimọ́ ní ẹ̀pẹ̀ kọ̀ọ̀rọ̀ kò sí tó báyọ̀ lórúkọ jẹ́ jújù láyé olè níyín olè olè bàrà o and i'm telling you that your game is over ẹ lè bú mi kí bẹ́ẹ̀ ṣe bú mi lọ tàbíjà ní búburú yín màá rà yín màá rà yà láyà yín ẹyọ ọmọ táyà ní láárí. ẹ wo béèrè lọ́wọ́ wọn we need to stop it. gbogbo yín wá má kàn nọ́mbà paypal transfer number ẹ wá gbé gbogbo wọ́ọ̀lù yín you need to be investigated kánídé ẹ wá ní olórí ẹ wá sọ ìjà wá dé ní ìsàpá olórí wa ní o ìyá gbọ́dọ̀ jẹ olórí wa We don't need your words. You need to stop. They damage so many things in Sunday Igboho's house. Did you repair the first one they burnt? And you're moshi. That is why you are attacking all we two sayers. Whether he or she that telling igbo the truth. So yẹ kí ẹ sì tún máa tọrọ owó dìsìn? Ṣó yẹ is ẹ sì máa tọrọ owó ṣé ó yẹ kí owó tẹ́ ẹ tọrọ yẹn kó wá sínú àpò yín ṣebí Ìgbòho wọ́n mú ní ìsìn we don't know whether it is true or false wọ́n bá ìbò oríṣiríṣi ìbọn nulẹ̀ rẹ̀ as alleged we said alleged but ọlọ́pàá nàìjíríà bá fẹ́ rọ́ọ̀pù nǹkan mọ́ọ̀yàn ní ọrùn ṣówó rẹ̀ náà ni ó tún fi gbà lọ́yà rẹ̀ ẹ mọ̀ pé iṣẹ́ ọ̀fẹ́ kí n yá bùkání mo ti sọ fún arákùnrin yìí tipẹ́ mo ní láti gbà mo ti wà ní turkey kan tó ti bọ́dà mo ti ń sọ fún mo ní yorùbá ló máa kó bẹ́ẹ̀ yorùbá ló máa tẹ̀ dúró lórí àpọ̀nlé tó o lé Sunday Igboho ó ti jàjà ìgànkan kí ló tó wá jíwagàn wà nínú ilé ẹ̀ simipu wà nínú ilé ẹ̀ ọlọ́run gbé ó gbàgbára wọ̀ ẹ́ ọlọ́run ti fún ẹ lówó ó wá ń wá ìlera kiri ojú kòkòrò ni wọ́n pè yín ní you are gullible you are yearning for public power bí mo ṣe ń sòótọ́ yìí kọ́ pè mí lẹ́nu pé Tòkunbọ̀ kí Buhari pè mí lẹ́nu pé wọ́n fẹ́ fún mi ní iṣẹ́ ní honorable o I can never do it I can never do any political job because wọ́n máa pa mí ibi tó mi ò lè bá yẹn kówó jẹ yín tí mo tá ṣe rí yín bá ṣe po owó ni tó pé bó bá lówó ọ̀run ló ń lọ bó bá lówó ọ̀run ló ń lọ bó bá sòótọ́ ọ̀run ló ń lọ. white wọ́n fi ń gbé àkáǹtì wọn lẹ̀ mò ń agitate fún Sunday bó ní ìsìn yín pé ẹ̀yin ewé nation ẹ̀ ẹ̀ support wa o afẹ́rọ̀ kada o afẹ́ra adilas ah, ah. mani vehicle dealers mani kí ló dé tẹ́ ẹ̀ gbá káǹtì gbòwó tí gbogbo yín ń gbà sínú àpò ìbéèrè yẹn ni kẹ́ máa bá mi béèrè lọ́wọ́ àwọn olè agitators four one nine that is why anybody that wanted to talk you want to say the truth they will come out to bully you to abuse you to curse you we need to start hashtagging that they are thieves. ẹjọ́ hold on nítorí ti Instagram yẹn ti tán Sunday chat tó bá ti download tán máa padà síbẹ̀. ẹgbọ́n náà èwo nínú yín ló lè kó ẹ sábọ́ọ̀dù ní àyàgẹ́ èwo nínú yín ìyẹn mi nílò nínú yín ló lè bu ẹ sábọ́ọ̀dù mo ní mo ti ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ láti two thousand and twelve àmọ́ orí níta tí wọ́n gbé òbò olóbò jáde wọ́n lóbò mi ni do you think anything can shut me up nothing èmi ti jìyà kó pọ̀ lórí iṣẹ́ yìí nígbà tí wọ́n rí pé mi ò shut up wọ́n ń fọ́lé wọ́n ń ṣe gbogbo ẹ̀ èmi ti jìyà jù lórí iṣẹ́ yìí ẹ má dẹrù bá káyọ̀dé yìí ẹ̀yin ọmọ tó jẹ́ pé lébi ni ẹrú lẹ̀ ń ọmọ ọ̀dọ̀ lẹ̀ ń ṣe are you getting me that is why ẹ mọ last time tí ẹnìkan ṣe fídíò tó ṣe pé fún mi pé mi ò jọ ibo lẹ́yìn wà àgbà tẹmí ẹ tẹ tí ìsàlẹ̀ náà sórí facebook tẹmí ti ń bá wọn yẹn nàìjíríà gọọmenti yorùbá nation àbí òtẹ ṣe yorùbá nìyẹn mo máa ń ṣe àwọn ọmọ yorùbá létí iṣẹ́ wo lè ṣe ebi ò sọ pé kán dáwó fún mi nítorí iṣẹ́ yẹn ní tó fi jẹ́ kí n ní followers gan ni ebi ti kọ́kọ́ ṣe ní gbogbo two thousand and fourteen tó yẹ pé mo máa wá bí mo ṣe máa send ẹ̀ nìkan wá send ẹ̀ sí àwọn bloggers lórí ìkíní bí akínsẹ́ndẹ̀ sí wọlé adégbèrú lórí WhatsApp fálè pé fáwọn kẹrin ni àwọn adéyọ àwọn adéọmọtayọ analysis sọnù ẹ wo ọdún tí mo ti ń sọ̀rọ̀ awo ò ní pé kán fowó lẹ̀ véhíkù mélòó lẹ wá rà fún èmi rò pé bí ẹ ṣe ń gbowó láti over one year bí àwọn terrorist yẹn ṣe wọnú ilé ẹ commercial vehicle tó fi ń kó àwọn èèyàn bọ́ọ̀sì tani tuntun lẹ fọ́tò ẹ̀mọ́ yẹn rò pé méjì bó lẹ̀ ń kówó sí bó lẹ̀ ń kówó sí ẹ̀yin kòkòrò gbé nǹkan mu ẹ̀yin kòkòrò gbé nǹkan mu tẹ́ bá wí she is jealous of us kí nìyẹn ìrù jealousy ọlọ́jẹ̀ kí akúṣe ẹ̀yin kó jealousy àwọn tọ́jọ́ ń pín owó làwọn tó ń kọ́mẹ́ǹtì yẹn o mò ń blọ́ọ̀kì wọn má wọ̀rẹ̀ àwọn tọ́jọ́ ń pówó nìyẹn o ẹ̀gbọ́n wà gbogbo wọn wà nínú gúrùpù gbogbo wọn wà nínú gúrùpù ẹ rí i pé àkáǹtì tẹ́nìkan tó gbé sílẹ̀ lẹ́yìn àná agitator ọmọ ọ̀dọ́ Egypt Ahmed àbí nǹkan ni ṣé Ahmed lòún ń jẹ́ ó ní kan sọ owó sínú àkàmọ́ Ahmed My God! if you want to be truthful ẹ ṣe iṣẹ́ effort. if you still want to continue this agitation if Igboho still want to be part of you they should be contributing to you Saying, ṣé ó nà tó máa ẹ wọ́n máa ti freeze ilé rẹ̀ wọ́n máa freeze ilé rẹ̀ abẹ́mọ̀ pé wọ́n freeze ilé Eh? ẹ́ àkọ́kọ́ gan kò ì túnṣe àkọ́dì kò ì túnṣe gbogbo yín ó dàbí olórí burúkú mọ̀rin olè mọ̀rin bádéjọ GOTV tí ò síkì consent Ìgbòho tó kàn lọ sí tó kàn lọ ṣe kíni tó kàn lọ sí GoFundMe lórúkọ Ìgbòho gbà tó gba forty six thousand pounds. ṣé wọ́n rówó yẹn gbàdọ̀ ni ṣé wọ́n rí gbà gbogbo àwọn tó ń support ẹ̀ páwọn ti gba tàwọn ó ti return tàwọn they are all fake profiles apart from that àwọn tó jọ pín owó ni they are not up to ten. ọ̀pọ̀lọpọ̀ ló ní advice àwọn ọ̀pọ̀lọpọ̀ jẹ́ alákọ̀wé ọ̀pọ̀lọpọ̀ ló ní ọpọlọ tó pé ká ní yorùbá wọn ẹjẹ kan get involved tẹ́ ẹ̀ kí àwọn tẹ́yìn illiterate lẹ́nu gbàgàdà bẹ́ẹ̀ ni oyin ṣe tóbi lẹ́ṣẹ̀ máa ìmí àwọn ẹ̀ ti dọ̀tí bẹ́ẹ̀ ni oyin ṣe tóbi lẹ́ṣẹ̀ ńlá ẹ̀yin scallywags scavenger to be precise àwọn tó fẹ́ ṣe àwọn tí wọ́n kàwé àwọn tó yẹ because ká ní pé ẹ̀ bá ń ṣe olóṣì ni ìjà kan wà tí máa tó ń bá Sunday Igboho ó máa ní opportunity ọlọ́run á jẹ́ kó lu àlùyọ lórí kìíní á jáde kó wá sọ tí mo máa sọ mo ní you are too lousy ẹ wá wo nǹkan tó sọ ń gbà yẹn they might use it against him yeah i'm back on naiji i'm back on naiji gbogbo nǹkan tó ń ṣe gbogbo ibrahim ngbà. Eh, kán lọ ṣe kinní kan eh, eh, kinní kan ṣèbí ara yìí ìbí èyí tó sọ lásìkò tó ní pé kán lọ nu ọba kan ṣèbí wọ́n ní pé inú gúrùpù lẹ ti sọ ìbẹ́yìn náà lẹ gbé jáde kòmẹ́ tó gbé jáde dòní torí mo pè pé nítorí sọ yẹn pọ̀ o báyìí ló wá ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀bẹ̀ tó ń bẹ àwọn ọba wọ́n ní pé kán lọ pọ̀ ọba kán lọ ṣe kinní kan àwọn tó kàwé ẹ̀gẹ̀ kan yù sí ṣé ẹ má rò pé àwọn Fani Káyọ̀dé o politics làwọn yẹn ń play o ẹni tó lè advice Sunday Igboho ni ẹni tí ò sí nínú politics due to his education they want to manipulate him they want to hire him as a thug PDP wants APC to go both of them are idiots but PDP wants APC to go but there's nobody that can make the confrontation to the ruling party APC the wọn wá bẹ̀rẹ̀ sí push ẹ̀rí táwọn fẹ̀ nìkan yẹ àwọn PDP àwọn ni wọ́n ń ṣòye ọ̀rẹ́ Sunday Igboho èyí tó wà bẹ́ẹ̀ ọlọ́run ayọ̀ ẹ́ ó tún wá mú passport ẹ̀ bó ló ṣe fẹ́ dé gami wọ́n tiẹ̀ mo sọ fún ẹgbà yẹn ní tilẹ̀ tọ́lọ́hún ọmọ ọ̀dọ́ Egypt yẹn ó pè é kó ti lè ṣépè jù tó gbé mi sí fóònù ó pè é ó lè nìyẹn fi ń jà ẹni pé kò ń sùn tó kò tiẹ̀ sùn láyé ẹ̀rì náà tó ti máa ń kọ̀m̀pléètì pé pé òun ò sùn rí tó rọ́ ní sikofẹ́níà ó ní mental problem kò ń sùn o what do you mean by die die ẹ bá mi fi rẹ́ẹ̀dì sí tẹ́ ẹ understand kí ni ẹni tó kọ die die yẹn ẹ bá mi fi rẹ́ẹ̀dì sí kí ni block. ẹlí ẹ mo sọ ń gbà yẹn mo pariwo pé mo rí i pé ó lè ní ṣé ó kówó Ṣadé lẹ́dọ̀ ni ṣé kò tún ti ṣe fọ́pọ̀lọpọ̀ èèyàn the same thing gbogbo mi ní gbogbo yín o àwọn míì wọ́n ń ṣe tinútinú ni so ìwé gbàtẹ́ wọn sọ pé kí n fún yín voice mo níbo ni ìyáláyà yín wà gbẹ́jọ́ tèmi láti two thousand and fourteen two thousand and fourteen mo ṣiṣẹ́ ajímọ̀bí gàbàgàbà ẹ̀pọ̀n níbo ni ìyáláyà yín wà tèmi ti ń gbèjà Yorùbá bí àlọ́lọ́ ṣe pèsè fún mi mi ò tọrọ owó ẹ̀yin olórí burúkú gbogbo ẹ̀ tó kówó Yorùbá nation jẹ tẹ́ ẹ̀ fún Sunday Igboho olóhùn dojúkọ ogun ní ìsinyìí o ogun ayérayé máa wọlé yín àforígun mẹ́rin wọnú ilé yín ẹ ní róòrùn sùn àjọ̀nú alálẹ̀ yorùbá yóò mọ ilé yín kiri ìgbóná ṣọ̀pọ̀nà olúgbòdì yóò wọnú ilé àwọn ọmọ yín it's a slap but boy ló ń jìyà gbogbo ẹ̀ pátá imagine kan bá Sunday Igboho nínú ilé yín they could have butchered him. wọ́n á gé orí ẹ̀ bọ̀bọ̀ tí wọ́n pa yẹn ìbọn kọ́ ni wọ́n fi pa tẹ́ bá sọ pé gbogbo tó lọ́nbàdàn kò sẹ́ni tó mọ̀ tí ó mọ̀ àwọn èèyàn mọ̀ wọn lè sọ̀rọ̀ ni wọ́n ní wọ́n rí ọrùn ẹ̀já wọ́n ní wọ́n kọ́kọ́ yìí níbọn ìbọn òràn kí ni wọ́n pe bọ̀bọ̀ yẹn gíga dúdú yẹn bọ̀bọ̀ tó wọ́n dẹ̀ pa yẹn o wọ́n ní mọ́tò lòún lóṣogbo ebi ò pa o àwọn ilé gèlè atẹ́gùn fẹ́ sí mi lórí jẹ́ àná bọ̀bọ̀ tí wọ́n pa yẹn pàgódù àbí kílẹ̀ pé pagọ́dà àbí nǹkan ẹ bá wa kó lára àwọn owó tẹ ẹ kó jẹ ẹ̀yin agitétọ̀ tó ń kó sínú àkáǹtì yín mo rò bí owó yẹn ó yẹ kẹ́ ẹ ti ní pé kàn fi ránṣẹ́ kí newspaper ti gbé pé ẹ ti lọ fún opó àtàwọn ọmọ rẹ̀ àníṣe ogun tó ń jagun àdògán ẹ ṣe wọ́n ní wọ́n rẹ́ ọrùn ẹ̀ ni wọ́n ní wọ́n yìnbọn fún kò rán wọ́n á gé ọrùn ẹ̀ wíwọ́ tó ń wọ́ lọ lẹ́ fi ẹ̀jẹ̀ nìkan lẹ́ rí yẹn o wọ́n wọ́ lọ. mo sọ fún yín mo ní kíní Koiki kíni wọ́n ròyìn létí Koiki ń fà ń bàdàn wọ́n ròyìn létí Koiki wọ́n ròyìn hectares tó rà tó fẹ́ fi bẹ̀rẹ̀ vegetation lè ṣe rí wọn tó fi máa ṣe kíní yẹn Every rí i pé àwọn tó ń agitate ọ̀hún kówó jẹ you will know by their appearance they don't smile because they are wọ́n fẹ́ kó yín láyà jẹ kẹ́ má lè sọ̀rọ̀ kò ní dá fún yín ọ̀rọ̀ wọ́n mi wo ló wà lẹ́nu yín náà ọmọ Egypt ọ̀rọ̀ mi wo ló wà lẹ́nu yín wà táwọn yòókù ẹ̀ ẹ fi kíní yẹn kówó jẹ ni Koiki ẹ fi ń kówó jẹ ni Koiki mo rò pé wọ́n ló ti ń gbowó yẹn going two years or over two years now ìjọsọ tún lé Sunday Igboho owó ìṣọ̀kan kì í ṣòwò ẹ̀ owó public tẹ́ni pé kán dání fún Sunday Igboho láti fi ràn lọ́wọ́ ilé ẹ̀tànjó ẹjọ́ sẹ́yìn lẹ̀ tó ń ṣe torí mo bèrè kí níyẹn lọ́wọ́ Sunday ó ní wọn báwọn tún ṣe àǹtí yìí mo fúnra wọn ló ń tún nǹkan wọn ṣe Ọlọ́run mú ọ Sunday ẹni àwí fún ọba yìí ó gbọ́ mo láwọn ọmọ yìí ń jalè wọ́n fi ọ́ jalè ni àti kí kò máa ṣàyà kò máa ṣekùn bíi láróńdó kò máa ṣokùn bíi pussycat they are using your name they know that name is a very powerful name wọ́n wá ń tiẹ̀ wọ́n wá ń tiẹ̀ ó lè gidi nìyí ẹ bá ṣì ń sọ owó ọmọgọ ẹ mọ ọ sọ lọ tó ń fi kọ́ odidi estate mọ́ yín lára de wọn kó gbogbo owó yẹn wọn ò kó owó kankan fún Sunday Igboho ojoojúmọ́ ni wọ́n rọ̀ kadà wọ́n tún ti pariwo nísìnyí afẹ́ rọ̀ kadà òfò lẹ́ ṣe sẹ́ owó yẹn ò ní mọ́ yín lọ́wọ́ ẹ fi wo kú ẹ fi wàrùn àdògàn tí wọ́n pa yẹn wọ́n ló ń ta mọ́tò lóṣogbo ni ǹjẹ́ ẹ ti àárín ó yẹ kí nísìnyí bẹ ní ẹ Koiki Media pa they bringing news to your door kìíní ó yẹ ká ti rí i pé ẹ ti kọ chẹ́ẹ̀kì mílíọ̀nù fún ẹ̀ náà torí bá lé ilé tó lọ ó ṣàlọ́mọ níyàwó afáriwo yìí ni afáriwo yìí ni àwọn ọmọ òṣì pálábá yìí gbogbo ẹni tó ń kówó yorùbá nation jẹ tẹ̀fì àjọ ọlọ́run ó jẹ́ kí ìjọba kan repatriate yín ẹ lọ sí ẹ̀wọ̀n lágbára ọlọ́run ẹ sì ṣe ọlọ́run kò sí ìjọba nínú kó lọ sí ìjọba ìlú tẹ́ ẹ bá wà kó gbé yín lọ nàìjíríà kó lọ gbá yín síbi ẹ̀wọ̀n ọmọ ọlọ́mọ ló ń jìyà ẹ̀yin lè náwó ẹ̀ àwọn tó wá fẹ́ advice ẹ̀ ẹ̀ wá tí tí tí tí tí ẹ̀ ti débi bòde wá sí. tẹ́ni nígbà tó ní accident tí mo pè é sọ pé mi ò ń pè mo kàn pé tó pé mo abiyamọ gbà tó l'accident mo pè é tó rántí pé o gbé fọ́tò kan jáde tó l'accident tó purọ́ pé wọ́n náà tó tó fẹ́ gbowó ṣá o ṣá ní accident ṣá. àwọn èèyàn pọ̀ lórí fóònù ọ̀dà fóònù kí ló wí fún mi gbà yẹn ó ní ẹ̀ ń ṣe kí ló ń pè ó lẹ́yìn ṣe mítìnì Yorùbá nation pé àwọn àáfàá babaláwo wà ń bẹ̀ wọ́n bá yí àgbáyé máa fẹ́ bẹ̀rẹ̀ pé báwo ni pẹ̀lẹ́ o nípa ti sàn ó ní section yìí òun ṣe ti Sunday Igboho Sunday Igboho dẹ̀ sọ́njọ́ tí mo gbé wá fún interview ó ní kì í ó ló ò sí nọ́ńdà àwọn kí ló tó fi orúkọ Sunday Igboho jalè pé Sunday Igboho ó ní ọ̀kadà olórí burúkú ọmọ oko tó kọlà sóhùn èmi nìwọ fẹ́ máa dẹ́rù bà kò ní da fún yàrá ìyá rẹ̀ èmi àbíkú ń dàgbà títí kí ló sọ́ngbà yẹn wọ́n ń pariwo lábẹ́lẹ̀ àwọn nǹkan ṣe wọ́n ṣe yéé pa yéé pa ṣé babaláwo yíndówódé fìlà tó lọ sí eh, ibi tó ti lọ ṣe olè àbí kó mọ bọ́ mi wé mo ti búlọ̀kì. àwọn ọmọ bá rà àwọn ìyá o àwọn èèyàn sì lè egun o ìmọ̀ káwọn ìyá òun lè sàrí o. wọ́n ń bọ̀ ń bọ̀ oníṣàkì wèrè ọjà tó ń fi pọnmọ wọn lọ ṣàkì wọn wọṣọ fún wọn yíra ẹ àwa lórí ìṣááyà mo pé ẹjọ ṣe géèyà alikoso òrìṣà nàìjíríà òrìṣà ti kú òlé ọba ṣé ọba tó ń dún àwọn ọmọ kéékèèké kiri alẹ́ ti fi òrìṣà ẹ ti fún wọn ní nǹkan ẹ̀gbin nítorí owó òrìṣà odù àgọ́ ò ẹyẹ máa sọ pé odù à ó gbẹ̀yìn mọ́ èyí tẹ̀yìn agitéètì odù à òrìṣà yorùbá ò gbè yín ẹ fi inú kan fẹ́ràn ara yín tó pé gbogbo nǹkan òrìṣà gan wọ́n ti lù ní jìbìtì wọ́n ti auction lẹ̀ lọ sókè òkun Ọ̀ṣun Òṣogbo gan ò jáde mọ́ fẹ́ẹ̀kì ni ọlọ́run nìkan ni ẹ fẹ̀yìntì ọlọ́run nìkan ọlọ́run nìkan máa tójú bọlé ṣáwọn babaláwo tí mò ń sọ fún yín pé wọn làgbára ṣé wọn disappoint yín ṣé wọn disappoint yín mo sọ fún yín pé àbá ìtẹ́gbẹ́ yín ọ̀tọ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ee ẹ̀rọ méjì fẹ́ nìkan olórí burúkú ọmọ Egypt ẹni kò ti ṣe ó ti tóbi ní gáréèjì rẹ̀ ọmọ gba. àwọn tó ń kówó jẹ ló ń kọ́mẹ́ǹtì yẹn o àwọn tó ń ṣe Yorùbá nation tọkàntọkàn ẹ máa mú àwọn yẹn ló gbọ́dọ̀ gbé àkáǹtì olú Sunday Igboho torí ibi tó lọ yẹn pé wọn jẹ kó mọ́wó ó ti wọ ọ̀nà ẹ̀záì àwọn tó bá gbá àkáǹtì rẹ̀ lẹ́ ọ̀kan gbà àkáǹtì ìyàwó rẹ̀ àwọn gangan Yorùbá nation ẹ̀ ń fi Sunday Igboho ẹ̀ fi ń kówó jẹ mo ti jáṣẹ́ yín ẹ̀yin olè gidi ẹ̀yin olè gbàǹgbà ẹ̀yin olè gidi ẹ má gbàgbé PS investment PS investment ẹ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń patronize wa látòrí IG ẹ wò ní ìsìn tẹ́ bá wo dọ́kẹ̀tì ní ìsìn wọ́n bọ́ àgbélé lọ́la èkó ló ń lọ ẹ̀yà Lagos èmi ti fọ́ bá àdìsẹ́tìrì àti sọ́ọ̀tì pósìn èkó ṣẹ́rí wọ́n bá àgbélé lọ́la wọn yìí sharing it's going to Lagos tomorrow so àwọn UPS ti ń collect ẹ̀yìn eh, tó ṣẹlẹ̀ ni pé oh, eh, office number wa wà lórí IG ń bẹ̀ ẹ lọ mú nọ́mbà yẹn jẹ tẹ máa ń yí mail mi pé ní ìdíyẹ ewé báyìí ewé báyìí ewé báyìí ewé báyìí and mọ́ mi ti yọ Stella mi ti yọ gèlè rò pé ìṣì ni mí egot ni mí I don't understand what you are saying let me help you to block you block. <clears throat> Um, bí mo ṣe ń sọ jàre this is the time gbogbo ntẹ́ ẹ̀gẹ́ pátápátá Koiki Koiki bó o bá tó one billion gan gbogbo tó ti gbà pátápátá ojú líle tẹ́ ẹ̀ ń gbé wá yẹn because you don't want people to talk about you you don't want people to expose you ojú líle kò rìn èmi èmi sá lórí èmi yá wéré ẹ̀yìn ẹ̀yìn ló máa di ẹ̀yìn máa tọ̀ yẹ́ ẹ̀ tó ẹ̀rí gbàtàn sọ olóríṣi burúkú kan ẹlẹ́wọ̀n ẹ́sì ó ní Esabod ń jowú wọn torí pé sọ pé òun ló yẹ kán gbé wá fún bó o bá ṣe èrè ní tiẹ̀ ọmọ tó ń nà yẹ tó bú yẹ tó o bá ṣe èrè mo máa ń sọ pé mi ò lọ etí ò lọ́rẹ̀ rí mi ò ṣẹgbẹ́ rí mi ò ṣe ẹgbẹ́ rí àmì solo woman you lie a lot you a pathological liar náà ló ṣe rí ìwé Canada gbà jọ pé at the end of the day dádúró ẹ̀ ò fi gbà ìwọ ló máa ń step on people too tó bá máa gbé ìsẹ̀yìn rí o ẹni tó bá ti ṣẹ̀mí rí kó pè é fàdúrà olórí burúkú ti ẹgbàgbé kan fún ẹ níwèé ìgbèdùn náà court case tó wà lọ́wọ́ ẹ ó ṣe gbàgbé <laughs> wọ́n ṣe postpone ó di november <laughs> di mọ́bẹ̀ ọmọ létí yẹ̀ ló wá gbogbo èèyàn kí ni bí n pé ṣe fún ẹ tó tó mú yẹn náà bò tó bá wá fún ẹ létí ah wọ́n gbógun tì mí wọ́n gba gbogbo ẹrù mi wọ́n bú mi lórí Facebook wọ́n ní kinní kan you like to step on people's toes you don't never mind your business and they they give it back to you wàá ṣí èrè wàá tọ̀ sára àdúrà ẹ̀ ò gbà ò ní ìlọsíwájú kankan you want to step nítorí ẹ̀ máa ń ṣe is jealousy o nítorí pé mo interview in Latin ṣé mi àti ẹ wà ní kíláàsì wọ́n kò pè mí nígbà tó kọ́kọ́ dórí Facebook kí wọ́n á interview ẹ̀ evidence kò mú ní kò lọ mú wá ẹlẹ́wọ̀n gbọ́mọgbọ́mọ ẹlẹ́wọ̀n Libya number two ó ní ìyá fìmọ̀ pé jẹ́lọ́sì pé ó ní ẹ going to four thousand ló ṣe àbí ń pé abolórí burúkú nìyẹn ni ó ní that small nurse I àwọn call nursing as a profession ìwọ tó kàwé ọmọ yìí onígi lóko ọmọ abigẹ́ kó ní burúkú lọ ó ti lògbà tiẹ̀ tán distractor nìyẹn ebi olùkọ́ mi ló ń dá ẹ lóhùn ìdí mo fi dá ẹ lóhùn ni wípé ebi ò ń ṣẹgbẹ́ ìwò pé olórí burúkú olóbó bàǹbà onípampasì lóbò àwọn àṣìṣe gbọ́ náà wọ́n ti ẹ̀jẹ̀ táṣìírí ẹ̀ lórí Instagram lọ rẹpẹtẹ mi kàn fẹ́ ṣiṣẹ́ ẹ̀ àwọn tó dó àwọn màláìka gbogbo wọn bẹ́ẹ̀ ṣe pàdé gbogbo ẹ̀ wọ́n ti sọ fún mi pátá but mi ò I don't roll on that road again kò yẹ I don't roll on that road again. Um, for all your commercial uh, residential ah, residential uh, yeah residential on Susa Garden Green Estate we sold over over over over over over over mo ṣe sọ fún yín we sold going to one million plots on this platform for PS Investments. then I'm máa padà sí ọ̀rọ̀ yomi ní ìsìn on PS investment can you uh, call on the WhatsApp plus two three four eight zero five three three zero nine four eight zero. Their phone number is on our platform or or their phone number is on our platform or you can DM me. And I'm, I mean, if you want me to, if you want me to If you want to talk to me for your personal issue, your health problem, spiritual attack, DM me first. Text me on my. If you call me straight, I won't pick it. The people that will pick it, their number are lined, outlined. I have secretary, I have agents. Call them. But for me, you can't just come on my WhatsApp and start calling me. Text me. Don't say good morning. I will block you. Don't greet me. Go straight to the point good morning inquiry about let me know have zero tolerance don't come inside my whatsapp my my whatsapp is only meant for business you come on my whatsapp to talk about uh, Sunday Igboho i will block you wetin blocking your àwọn yẹn láti gbọ́ thursday i'm not interested because i can see for myself it's on social media so yeyin it's on social media I can I can say what I'm an investigative blogger I have two eyes two big eyes to see what is going on Facebook you don't need to come and give me any extension then about um, the federal government you need to accept your mistake if truly you are not be bribing the United Nations or British government or you are a mafia country. What you did to Sunday Igboho's house is highly out of law, is barbaric. Remember, I'm not for you, nation. I want one Nigeria. But every time, every time, something weird is always coming from Nigeria. if you are not ashamed of international needs, they talk badly about Nigeria every day. There is nothing positive that can impress people in the diaspora to settle in Nigeria. Nigeria today is the, the whole country to me looks like nightmare on M Street. How can you? How can you? if they want to put if you want to don't deceive yourself robbery lẹ only, yẹn olè jíjà olè báwọn ajagunjalè bó ṣe wọnú lé lóru yẹn wọn á I won't be. Don't let me see you that you are arresting homebreaker, the robbers. Don't let me say that. Intention here is robbery. It's the same system. It's the same system. How will you judge a person tó wá police station and reported that ẹjọ́ báwo lè ṣe fẹ́ jọ́ọ̀jì kéèsì yẹn so you have added more name you have added one bad name to number one they will say Nigeria is corrupt Nigeria is fraudulent there is no security in Nigeria there is no good road in Nigeria there is no light in Nigeria there is no water in Nigeria now Nigeria ẹ fún mi lówó orúkọ tá a máa lò fún wọn wọ́n ti ń káyàn mọ́lé wọ́n ti ń pààyàn ní amúrọ̀bà orúkọ yẹn fẹ́lẹ̀ amúrọ̀bà lè pè ní rọ́bìrì la torí pé kí ni ẹ kówó tactics rọ́bìrì ni ẹ tún kó dọ́là sí olè ní olè olè olè olè olè gbàngbà if you suspect anything that is not tally with the law of Nigeria ó yẹ ká ẹ lọ through during the day with a search warrant. Just like if police want to come to my house now to search, maybe they suspect me of carrying drug or something. What would they do? Before, when they knock at your door, they show the features, a search warrant. And they don't even go in during the night, butchering people, killing people. Blood, ah, Nigeria government. Can you go to your prison and release all the harm robbers? You have added. Eh, I heard that you, they say you should repatriate people. Could it dáa fún yín federal government is no good better for you repatriate you anyway allegation for people that talk against Nigeria then tell us we are in the military regime when there is no democracy tell us orí yín burú repatriate our wo repatriate a blogger orí yìí ti burú bí eégún tó ń lé wèrè you are just i don't know where you where maybe you go to relegate the power in in two thousand and twenty-four báyìí àbólóṣì ni bẹ́ẹ̀ dẹ̀ gbélé kó pa gbogbo yín Tinubu is dead ẹ kó ṣe lọ mo ti mo ti ṣàlẹ́ǹgẹ̀ come on live chat kó tẹ̀wá báyọ̀ sọ̀rọ̀ Tinubu is dead the same thing bẹ́ẹ̀ ṣe hide ti Yar'Adua ni so Yorùbá ni agitation since there is no one to lead you to front the battle again Sunday Igboho because we don't know his whereabouts stop asking for money for now a pause. ìtẹ́ eh? But I love láfẹ́fẹ́jọ́ Nàìjíríà sùn Tinubu is dead I have my evidence but I don't want to leak it Tinubu is dead. ẹjọ́ ta ló fẹ́ fẹjọ́ wọn sùn bó la fẹ́ kẹjọ́ wọn lọ ìṣe bá ṣe mọ òwò tó mọ get away nígbà tí sẹ́ríkì fúlàní ní gàngàn tó pa àwọn yorùbá ń bẹ ẹ mọ̀ lọ rédì haúsẹ̀ ẹ mọ̀ rédì haúsẹ̀ ẹ mọ̀ lọ kó pásítọ̀tì rẹ̀ nígbà tí wọ́n lọ sí gàngàn àwọn fúlàní ìgàngàn gbogbo wọn gbé ìbọn dání ẹ mọ̀ rédì wọn ẹjọ́ ìṣẹ́jọ́ yín mo ní mo regret pé mi ò regret pé mo jẹ́ nàìjíríà mo regret pé mo jọmọ yorùbá torí yorùbá ló ń ta yorùbá síta láìsí olè ẹni tó gbé information fún mi gan yorùbá ni. ẹ̀rù yín bà mí o aráwọn yorùbá kan tó ń jó lórí ig aráwọn yorùbá tó ń jó lórí facebook ògì tẹ ní òkàn yìí ó fẹ́ ọkàn kárẹ́ ẹ dẹ̀ ẹ̀yin ọba wọ́n ní ikú tó pojú gbẹ̀ ẹ́ ni òwe ló ń pa fún yín ọba ò ṣe fẹjọ́ sùn ọba ìbàdàn gan kò tiẹ̀ gífù kọ́dọ́lẹ́ǹsì ẹjọ́ kílẹ̀ balẹ̀ lórí ẹ̀yin ọba oníkátítà ẹlẹ́pọ̀n lèkìtì ẹ̀yin aládé apẹ̀rẹ̀ ọlọ́pàá ẹ̀ṣẹ̀ tí ń ṣe ọlọ́pàá ẹ̀ṣẹ̀ ṣé gbọ́dọ̀ ṣe etí ọba Yorùbá di ni bàbá Ọ̀yọ́ bàbá alákrobatiki àfi kéèyàn mọ ọjọ́ kó mọ Ọ̀yọ́ sẹ akrobatiki ẹ sọ̀rọ̀ ayé de magician ṣé ẹ̀gbọ́n pé wọ́n tàgẹ̀ sílẹ̀ ni yí pé wọn ò yìnbọn fi ẹ̀pẹ́ tó bá yéèyàn níbọn ẹ̀kan lálẹ́ nìyẹn wọ́n gé ọrùn èèyàn bí ewúrẹ́ bí ẹran léyà ok òṣèlú ni ẹ mọ sọ̀rọ̀ òṣèlú ní kẹ má sọ̀rọ̀ yìí olè lẹ fi ń jà ó wà yìí ọ̀tún bàbá yìí Adédèjì olè lẹ fi ń jà olè lẹ fi ń jà àjọbọ ni ẹ mọ sọ̀rọ̀ ah! àbí kọ́nà kúkú palẹ̀ Yorùbá gan-an ó yẹ kọ́nà pa gbogbo yín rẹ ni ẹ má sọ pé Irish ni mí o ẹ má nàka sí mi mo ní yorùbá ìkànnì ẹ wò bó ṣe ń fi ọ̀rọ̀ Sunday Igboho tó fi ń jalè lọ́tọ̀ tó fi ń jalè lọ sí yorùbá nation kọ́ lẹ́yìn ṣe o yorùbá nation kọ́ lẹ́yìn ṣe àwọn alákọ̀wé àárín yín ló ń ṣe yorùbá nation yorùbá àbíkẹ́ communication bí rò pé yẹn máa ń ṣépè ẹ̀kọ́ kan tí ń bá kàn jálù ọ̀dọ̀ ẹ̀ bí rò pé ó máa ń ṣépè ẹ ti bú òǹgan rí torí pé ẹ mọ̀ pé àwọn yẹn ti wà lú òyìnbó wọn ẹ ẹ fẹ́ kí wọ́n pọ́ǹsì pé ń fi kówó jẹ kò ní dáa fún yín èmi adẹ́tọ̀kùnbà àṣàbí ọmọ fọyẹ̀kẹ́ mo ní olè ní àwọn olè ń lejú ṣe ṣáàtì fún òfò lẹ́ ṣe tọmọtọmọ gbogbo ẹ̀ tán kówó Yorùbá ní ìṣẹ̀yàn jẹ àdẹ ti kó jẹ tó tojú fúrú ó ní jèrè gbogbo ọmọ tó ti inú ẹ̀ jáde ìyà tó jẹ àbúrò mi Sunday Igboho ó ti pọ̀ ó ti pọ̀ ó ti pọ̀ jù mi ìmọ̀ ibi tó ń sùn nísìn ẹni tó ti ń sùn nínú air condition ṣé gbogbo ilẹ̀ Yorùbá pátápátá àwárí ẹnìkan tó lè bá mi kí Sunday Igboho àárí ẹnìkankan àtàwọn olóyè ìlú yóò ìyálọ́jà ah. Eh, ẹ̀bẹ̀ ni Olúbàdàn ṣe campaign bàbá tó dàbí abuké ó dàbí ràkúnmí kókó ṣèlú àwọn politician king ẹgbẹ́ tó ṣe ní gbogbo Yorùbá ilẹ̀ Yorùbá ẹjọ́ sàpàtì ẹjẹ́ ká gbèsè ẹjẹ́ ká tẹ̀jọ́ bá wa sọ̀rọ̀ náà ìyálóde Ìbàdàn ọ̀tún ọba òsì ọba àárín ẹ wá ní wọ́n ń bu yín ká kóòlù fún gbogbo yín pátá tó lè ṣe orí burúkú tẹ̀sí ibi gan ló lè ṣàfihàn tẹ́ máa bọ̀ mọ́nà mafia, goddess goddess tèmi lágbára ju gbogbo yìí lọ pátá ẹ ṣé kí n má rí ṣáàtì ṣe next sunday mo fún mi seven days. ẹgbẹ́ náà are we going to continue to live like this? ẹ jẹ́ bí ṣe máa máa jayé lọ ni àwọn ọba yìí dẹ́ àwọn olóṣèlú máa máa gbá wa gbà gbà gbà gbà. For all your spiritual products, go to our website at www.esabospiritualcenter.com. Kò tó bá mọ̀ kó fẹ́ kú Nàìjíríà, call me. Don't call me for visa, I don't do visa. I don't do visa. Tó bá fẹ́ ra lé ní ìlú Turkey, mo fẹ́ ká ṣèwé fún ẹ. Iṣẹ́ tó máa ṣe, àwọn tí ó tẹ̀wọ́ gbẹ́, à á ṣe visa fún ẹ. Wá ti ìyàwó àtàwọn ọmọ ẹni fẹ́ wà ní ẹ ilé iṣẹ́ wa gbogbo fóònù nọ́mbà wa ó wà lórí platform wa ó dẹ̀ fẹ́ràn àlẹ́ sí nàìjíríà ní èkó àti ìbàdàn ó kù sí yín lọ́wọ́ yomi fábíyì baba latin the president mm. baba latin ó sọ̀rọ̀ kan nígbà tí mo interview ẹ̀ ó ní any film any movie tó bá máa jáde gbàtí mo question ẹ̀ wípé the current actress and actors are not making sense. But where are the old actors and actresses? Pé kó máa fún wa ní eré I just wonder when people tell you that if I interview you, if I praise, of course, if I praise you today, I will, I will abuse you tomorrow if you do something bad. You can see Seyi Makinde, ó ti jẹ́ tán lọ́wọ́ mi bó ṣe wà, after my lọ ṣe That is what they call a media house. A media house Punch, Vanguard will write something good about you today. If another news tó bá tó wá, wọ́n máa kọ fún ẹ. Wọ́n ṣe máa sọ pé all journalists they are inconsistent. A true sayer they are inconsistent. If you do good, we will appraise you. If you do bad, we will talk about you. That does not mean a prejudice or oh, I hate you. No, I'm doing my job. Bàbá ń jẹ bàbá eh, Eh, Latin ẹ ṣe ọjọ́ you said one thing tẹ́mi gan ò gbọ́ any any film tí kó tó di pé jáde pé máa ń gbé lọ sọ́dọ̀ government ah! ó ní ẹ máa gbé lọ sí tíátà bọ́ọ̀dù bí tíátà ọmọ ọlọ ọmọ ọlọ àtá nínú ìmọ̀ ó ní they have to verify it kó tó di pé wọ́n máa future ẹ̀ rape lè lọ fi ṣe fíìmù ni mo wo fíìmù yẹn tán lé ní ìyẹn Yomi Fabiyi that film is not even indirect it's direct because in between that Okoya, ìyàbọ̀ ọkùnrin tó kúnlẹ̀ ẹni láàrin odó seven years ó tún padà wá akínní kan rape mi ti ìpàdé iṣẹ́ yìí nollywood o mi ti sọ̀rọ̀ pẹ̀lẹ́ yẹn kankan ojú ọlọ́run rí yìí i watched gba tí mo lọ sórí instagram lọ́sàn-án mo rí pé ẹnìkan kọ́ síbẹ̀ pé mọ̀ mẹ́sàbọ̀ mọ̀ mẹ́sàbọ̀ ẹ lọ wo ọkọ ìyàbọ̀ this mean pé anybody tó bá molest anybody tó bá molest you don't want them to speak out now ọlọ́run ní fìrè fún yín tọmọtọmọ Yọ̀mí Fábíyì gbogbo àwọn tó lọ́wọ́ nínú fíìmù yẹn báyé yé bá ń dúlẹ̀ náà ayé yé máa kóró ní ọ̀la ni ó ti ẹ̀yẹ kẹwàá indirect without fail ẹ lo láàrin mẹ ẹ lo ẹni tó sọ fún láàrin ibi tó jókòó ó ní princess. Uh, màá lọ para mi tó bá ṣe kínní ẹ lò direct ni wípé odó ọmọ ní seven years ó tún padà wá kí lè ń tà láti sọ fún the whole society that child molestation is allowed in Nigeria nínú ta sọ pé Nàìjíríà ò ní orúkọ burúkú you added to that name wàláì tàlàì I too I will pay a lawyer fees ní tí bá wọn sọ̀rọ̀ ibi gbowó sílẹ̀ even you are not using indirect direct name ẹ princess ẹ dárúkọ Lanre ẹ dárúkọ Ìyábọ̀mí ìgbà tí bàbá Lanre ìyẹn wèrè pedophile ìyẹn Lanre Omiyinka gbà tó kúnlẹ̀ ẹni princess kìlẹ̀ rí sí pé ah, princess ẹ̀fà lọ́lọ́pàá Lanre ah, pamísílẹ̀ ah, ní ìlú Nàìjíríà náà is that it? Nigerian police, I don't even know what is wrong with Nigeria. Why are you bragging with the pedophile, with the child molesters? In Nigeria, there's nothing good coming out of your country. The thing that has not passed through a court yet, eh, court cannot court that wá dájọ́. Wọ́n ti free Baba Ijesha pé ó Under no circumstances kò yẹ kẹ́ that direct thing. To the same pé ọlọ́fà iná in that film ah oyè kan àdàbí irú lóṣù wo lélẹ́yìí ọlọ́run ọlọ́fà iná wà nínú fíìmù yẹn sọ pé ọmọ mi gbàgbé kinní yẹn ìyàbọ̀ ìjọ ènìyàn sọ pé bàbá ẹ jábọ́ ẹ kúrò nínú ọkọ̀ ah ah we need to take this up you know it's not because about Yomifa being now i'm not talking of Yomifa being now This is a very sensitive case. The case is an allegation. It's not yet judged by the court. Ah, no, no, no, no, no, no. That marketer, Nigeria government, you have to take away the, the marketer that market that program certificate. We are talking of a child underage molestation. They didn't act the film indirectly, but directly directly ìtì ọlọ́fà iná sọ nínú interview tó sọ pé wọ́n máa ń dóra wọn ní inú industry kò ṣe bàbá rá gbogbo ẹ̀ náà wọ́n sọ bẹ́ẹ̀ bá ọlọ́fà iná àbí báwo wà ní sá máa gbé ṣáájú báyìí àbí rúdú wo leléyìí báyìí ìlú tó yẹ ká ti máa enjoy sunshine ìlú tó yẹ ká máa enjoy iná ìlú tó àbí ọlọ́run àbí rúdú wo nàìjíríà ìtòrí ọlọ́run this is pathetic a child. You have already bullied that child by releasing that video using the girl's name. Ah, ah. gbogbo ẹ̀yin àgbàlagbà tọmọdé tẹ lọ́wọ́ sínú fíìmù yìí ẹ̀yin obìnrin ọkùnrin ẹ jẹ kòrò lórí ọmọ yín rẹpìsì ó rèépù ọmọ yín I want to know this time ká ní pé law wà ní Nàìjíríà baba láti what can you say to that thing because you been partial in your judgment the other day ọ̀tọ̀ ni kéèyàn ṣe fíìmù bí mo ṣe ń jẹ́ Tòkunbọ̀ Àṣàbí kó lo kú búra fún mi de gbogbo àwọn tó bàbá Ìjẹ̀ṣà wọ́n lò bẹ́ẹ̀ Ìyábọ̀ wọ́n lò bẹ́ẹ̀ wọ́n tún dárúkọ princess bẹ́ẹ̀. Look at my eyes. Tears is coming out of my eyes. Now I'm not saying whether Baba Gesha is guilty or not. But it's a sensitive case. I swear to God, I've never spoken to Princess and Yaba about this before I came out. Ah! Ẹ mọ̀ bí bí bàbá Ìjẹ̀ṣà ṣe kúnlẹ̀ pẹ̀lú CCTV yẹn. Ẹni yẹn lọ wo fíìmù yẹn. Má bẹ́ẹ̀ pé ìrùsọ́ kọ̀ọ̀kan lọ wò. Níbo ni ìlú ye. This is a typical bully. on an underage ẹ búlì wọn lórí Facebook ó tún lọ́ọ́ fi ṣe fíìmù. Ìyàbọ̀ don't worry I'm not the only one that will donate Gay Nation will donate a mother will donate we mothers. now ṣe pé mi ò bú yà mi ò bú yọ̀ mí kó nídìí I'm talking like a blogger now. Today's Sunday chat, I don't abuse. It's always educative and informative chat. But during the week, why are getting here. Mouth off during the week. This thing, we need to report it. We need to go and flag it. That particular thing under sexual molestation. Infringing someone privacy. Can the case it go in court share it in you? forget about Ìyábọ̀ Òjó who is Ìyábọ̀ Òjó tó bá ṣe anything lọ́la máa jáde fún forget nípa princess ọmọ kékeré yẹn ni ẹ bá mi wò ìtẹ́ ṣe yẹ bí gbàtẹ́ fi ọmọ yẹn ṣe àwàdà. it's like bí gbàtẹ́ fi ọmọ yẹn because àti lè sọ bóyá twenty one years lọ́mọ yẹn gbogbo account sọ̀tìwá lórí Facebook and cruise bí àṣà àwọn ọmọ mi lórí Instagram thanks for one thousand four hundred on Instagram three thousand plus we were four thousand before thank you bí wàá tẹ pé a sọ ní everybody ló ń jáde àtẹ tó wà educated one side bàbá àjẹsà àwọn kan láwọn ṣáàdì bàbá àjẹsà ó dé ló fi ṣe fi. yo baba latin i will not call you today i'm going to call you i need more explanation as a president tó ló lọ́mọ ẹgbẹ́ yín ni whether Baba Gesha is guilty. Can you hear me well? Whether Baba Gesha is guilty or not guilty. Direct film by using gbogbo àwọn pọ́ńhátì nípa ẹ̀ lójú ayé. Mentioning Princess there, mentioning Lanre Oníyinka there, mention orúkọ wọn gangan náà pé wọ́n direct o. O ti ń ṣe fún mi Fábíyì wa rí kírẹ́tì kò ṣe lè. Wa rí kírẹ́tì. ká ní wípé kéèsì yẹn ah ah it just like ah na na na where is the law it just like kán gbẹ̀yàn lọ sí court while the case is pending you don't have any power to mention that person's name o tún wá lọ fi orúkọ wọn ṣe fíìmù direct fíìmù ni o wo ó máa high ní ìsinyìí o no no no no we have to open a petition ẹ lọ wo táìtù òru fíìmù yẹn owó ti wà lórí YouTube ọkọ ìyàwó ọkọ ìyàbọ̀ bó tètè ya tọ́jú owó viewers tó bá ní. láàrin omi nǹkan mo tún bí ẹlẹ́ẹ̀kan sí ó ní kán tó lè rìlíìsì fíìmù ó ló máa lọ tú kìíní kan máa lọ tú kìíní kan kán gbé fíìmù jáde so ìyá yín support abáyọ tó fi sọ pé ó disclaim àwọn èèyàn kan ah èyí ìjábọ̀ lọ́wọ́ mi o èyí ìjábọ̀ lọ́wọ́ mi o ó jábọ́ ìyá rainbow ìyá oníkọ́lọ́ rainbow ìgbìnrin ọ̀tẹ̀. ẹ fìyà yẹn lẹ̀ ó jẹ́ alẹ́ wọn náà ẹnìkan ń tọrọ oúnjẹ kiri ní ẹ fìyà lẹ̀ ẹrú West Ajayi ni wọ́n máa ń gbé báàgì tàbí lẹ́yìn rẹ̀ fi lọ if not so ní sọ pé kí wọ́n bẹ́rì kínní gbogbo ẹ wá nípa ẹ̀fẹ́ gba Yorùbá nation ah kínní yẹn disgust mi láti inú we are not talking fíìmù yóò wà indirect at all direct by using gbogbo àwọn tó ń jà fún kínní ó dẹ̀ lórúkọ wọn lẹ́yìn kọ̀ọ̀kan in Nigeria Nigeria government nígbà tèmi náà tí mo ṣe kéésì àwọn ọba táwọn bá gbé mi lọ sí kóòtù wọ́n ní ìgbọ́dọ̀ dárúkọ wọn fóṣù mẹ́fà gbàtí kínní yẹn wà ń kóòtù mi ìjẹ́ ẹdú ẹdẹ́rú tó ń dárúkọ wọn àti tàbúrò mi mi ìdárúkọ wọn tó ló fi ṣe fún we need to go everybody need to go and flag and report it to the youtube because pedo other pedophile in the case yẹn wà child abuse adeola ní bí tí bàbá ìjẹ̀sà tó kólókun ó ní wọ́n ní láàrin ó wá defile ọmọ yìí seven years ó tún padà wá olóde olóòsọ pé prince ah nínú ẹgbẹ́ náà ẹ mọ ẹkún tí mo sùn sínú ni èmi ní nǹkan kan tí mo fẹ́ ṣe nàìjíríà o ẹkún yín ló ń gbọ̀n mi i'm comfortable here. All my children, my grandchildren, they are in abroad, including the one in Africa. It's not in Nigeria. I don't know. Kò wá sẹ́ni tó wá concern. Ó kí ni ọmọ kékeré yẹn? Wọ́n ṣe òbí tí bàbá Ìjẹ̀ṣà. Láàrin wọn pè ní fíìmù yẹn lọ́wọ́ fíìmù yẹn o. Ọmọ yẹn bà tó mu tó ń bu ẹ̀. Gbogbo ẹ̀ ni wọ́n fi ṣeré. ah ẹ forget nípa Ìyábọ̀ Àbí princess ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ weigh on me ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ń gba omi lójú mi ni because ọmọ tó ń bá rèpù ní ìsìn gọ́ọ̀mẹ̀ntì ò gbọ́dọ̀ sọ nǹkan kan. ok ẹ ti ẹ̀jẹ̀ ká accept pé yẹn ti pé twenty five but kéèsì yẹn ṣì wà ní kóòtù Nigeria government I won't leave you if I can leave you for any other thing, this particular one, I want to see the law in, the, in Nigeria, the power of, your, of the courts. Kẹ́tọ́ gbé kinní yẹn, ẹ lọ download ẹ̀. Èmi náà ti download fíìmù. I'm sad I have to let you go. Uh, for all your gold, 18 karat gold, you contact um, Bose Gold on Instagram, Fola, Fola Gold Dweller. For your cream, you can see me, Black and Beautiful. I'm using B and F. B and F. For your natural hair, breast enlargement, ọ̀dọ̀ ìpẹ́ nìkan pé ẹjọ́ kílẹ̀ rí ta ló ti wo fíìmù yẹn tó lè wà ẹgẹ́ eh, tọ́bálẹ̀ analyze fíìmù yẹn. yẹ kí n fi dé hàn yín nínú fíìmù yẹn mo tún máa fẹ́ ba kínní ìgè wọ́n tó lówó owó bí ò lè gbé wá tó bá ti san wá láti ní kó wá. Hello ẹ bọ̀ tó o tí ì sanwó so mi ò lè gbé wá sórí line okay bye I don't want that way bye. No, no, this is not the, uh, that they are trying to shut down people's mouth. Oroko, where's their empathy? Abiyamo, empathy yìí dà. Fíìmù yẹn dàrẹ́ ti burúkú burúkú. We need to go and flag and report that film. Let me show you how to report it. Let me report, start reporting it. Sorry this is not about don't think it's a wickedness or jealousy or ọ̀rọ̀ yìí tẹ̀ kọ́ we are talking of a child abuse eh? we are talking of a child abuse ẹ̀dẹ̀ ló fi ṣe fíìmù ẹ̀ fi ń ṣe yẹ̀yẹ̀. Ah. ewu kékeré yẹn ẹ kí n fi kékeré hàn yín bẹ́ẹ̀ máa kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa report. nobody is hating here even we can't we all gbogbo wa kàn sọ̀rọ̀ ẹnu wa ni pé baba baba Ijesha might not be a rapist I might be a rapist kọ́ọ̀tì ní ká ẹ dúró ẹ wo fíìmù yẹn. ọ̀gá ọ̀ fẹ́ fi ibi tí wọ́n ti lo orúkọ Ìyábọ̀ gangan àti princess àti Lanre Yinka then I will, mo ti ń tan screen mi we need to start reporting that video ewé ni ṣe trust you you can do that. yọpọlọ kọ òun o pé wọn yọpọlọ èèyàn wò ah wọn gbọ rí bó bá jẹ́ pàpà lọ́wọ́ àṣẹlẹ̀ sí kó já wa nìkan ò sí bẹ́ẹ̀ ìfún wọn. rí mi ó máa ń pẹ́ àwọn ọmọ iná ti ń ṣe. ìjà máa ń ó bá ṣọlọ́mà kí ni èmi àti òbí ẹ sọ̀rọ̀ yìí ṣé òbí ẹ sọ̀rọ̀ kí ni káyọ̀ rí fàtàlọ̀ gáì náà. délé gẹ́. Ah, nígbà míì ó lè ba eré oníjọ́dé ó lè dìgbà míì ká lọ location kó jẹ́ pé wọ́n fẹ́ wo activity. gbogbo èyí tẹ ha ti fíìmù yẹn ẹ máa tọrọ jẹun lórí social media lasting. àwọ̀ ẹsẹ̀ ìjọ yìí ni wọ́n bá bẹ́ẹ̀ntì. ẹ máa jẹun lórí ẹ máa tọrọ jẹ lasting lágbára Èdùmàrè ẹ máa wá jíjẹ mọ ohun tí ẹ kò ti ní rí ẹ máa ṣe àìsàn tí ó ní ìgbóògùn Let me show you how to flag that video. We have to continue to report the video it's all about child abuse ẹ jẹ́ kí kóòtù ṣiṣẹ́ ìtàn ah, ètò ìṣe yìí ò ṣe dáadáa o kí ni yí kámẹ́rà this is how to report to the video. àti olóṣèlú aláìdíjẹ gbogbo mẹ́kúnbẹ̀kún it's not about people to wà ń but kóòtù tí ì ṣiṣẹ́ ẹ rí ibi tí gbé voice ẹ mi kò ń gbowó lórí YouTube má sọ mi pé kí n má play ẹ ní YouTube ẹbí mo fẹ́ fi yín gangan ni ẹ wo bí gbogbo èèyàn ẹ bá mi wo bí. you need to report this video i'm very serious adeomo tayo iseya britney fiam freeman let me loud it a ní sunkún lórí àwọn ọmọ wa o. iṣẹ́ ti rí bàbá Ìjẹ̀ṣà wọ́n sọ pé wọ́n bàbá Ìjẹ̀ṣà máa gbọ́ ọ láàrin. ṣé kò tí ẹ fi sọ fún mi lẹ́lẹ́ ìwọ èṣù èṣù ọlọ́dẹ ló máa ṣí ẹ pa. so ìwọ ló ní ìwọ máa ń lẹ lẹ lẹ máa ń lè sọ dá máa ń wọ́n ti fà á rí máa ń bá mú ẹ fọwọ́ bá mú ẹ fọwọ́ ẹ̀jẹ̀ àgbẹ̀ àfi máa bí ti jáwèrè ẹ̀. I know they shout. I know. Go back My Meneme or I. Princess. He wore her. Yeah, go down for princess yet. Ah, tí mo fi deserve nǹkan tó ṣe fún mi. Ah. Ṣé nǹkan tó yẹ kó fi san fún mi ni? Iṣẹ́ ìṣù ni. Òun ló jẹ́ kó ṣe kó molest ọmọ yìí seven years ago. Seven years ago, ṣé gbọ́? Ah no no no no no no. Ogun ni. Ah bọ̀ ìwọ gbọ́ mọ̀ pé mo lógun o mọ ogun ló fa iṣẹ́ ayé mi. mo ah! mọ pé gbogbo nǹkan tó ń ṣe látàárọ̀ gbogbo ẹ̀ là ń rí wa. kò lè kò ṣẹ́ni pín ẹjọ́ èèyàn ọmọ Yorùbá kílẹ̀ rí ìtẹ́ máa ṣe ni wípé àwọn èèyàn jẹ́ ti rí dislike me no dislike ìtẹ́ máa ṣe ni pé you go here on this channel you press on the dot dot the three dot dot dot can you see ó wà lẹ́gbẹ̀ẹ́ save click on this report I need láti ṣe massively ni o this is not about eighteen this is ní ìṣe ó wà pẹ̀lú a child a child okay child abuse ṣe ni pé mo click child abuse this apply to a link within the video no entire thing ni next. from 001 the video from zero zero ten minutes how many hours in video yẹn ṣàkọ zero ten minutes I shall report Charlie abuse close Can ṣọpọ ẹ click a ẹtẹ mẹ́ta Reports. child abuse Certainly, child abuse then you press next zero ten minutes to the end two fifty six fifty You àtìkọ́ báyìí back yé kíní report ṣe ti rí so. Um, okay people are reporting it on instagram they are writing they are reporting it you can call it anything maybe it's eighteen ẹ wo ẹ wo gbígbà tí bàbá àjẹsà wọlé pẹ̀lú ọmọ ẹ wo ọmọ yẹn nìyí ẹ rí nísìn ẹ jẹ́ kí n ẹ wo ṣẹ́ẹ̀rì ṣẹ́ẹ̀rì can you see can you see oh my god. Chatting owó ẹ̀ wá tutù ó tó ọgbọ́n nínú físà. ẹ̀rí bó ṣe mọ̀ ká ṣẹ́rí. ah no no no no no no no no no no. iṣẹ́ la mo ti ní ìsẹ̀wà ńlá tí bá kàn wo píkì ẹ̀ báyìí ara náà máa ṣe. ah no no no no no. ṣètì. ṣùgbọ́n adúgbò yìí ti wá pọ̀. Ládùúgbò gbogbo nǹkan tí mo ṣe fún ẹ. Ṣé nǹkan tó yẹ kó fi sọ fún mi lélẹ̀? Ìwọ èṣù ah, èṣù ọlọ́dẹ ló máa ṣí ẹ pa. Kò ìwọ ló ní ìwọ máa ń lè tẹ́tẹ́tẹ́tẹ́ máa ń lè tọ́ da máa ń lè wọ́n ti tó àárín ìbá mú ẹ fọwọ́ ìbá mú ẹ fọwọ́ ẹ̀jẹ̀ àgbẹ̀ àti máàbì mo ti yà wèrè ẹ nítorí ẹ i no o tó bá lọ mẹnẹmẹ máa mẹnẹmẹ ọ̀rọ̀ ah, ìwọ kí ni mo ṣe fún ẹ tí mo fi dìsáàbù nǹkan tó ṣe fún mi ṣé nǹkan tó yẹ kó fi sán fún mi ni iṣẹ́ èṣù mi òun ló jẹ́ kó ṣe kó molest ọmọ yìí seven years ago. Um, gbogbo ẹ̀bọ̀n eh, ní tẹ́lẹ̀ kan comment orí Instagram pé pé mo ti lówó mi ìfẹ́kẹ́ lómi-ín ni ẹni tẹ́ fi lè rí àdáìṣerú nàìjíríà kò ní yorùbá káńgbẹ́rin yorùbá nation torí truth òtítọ́ ó jìnnà sí i before I show that video mo sọ fún yín wípé the case is in the court the case is an alleged what kí ni fíìmù yẹn ẹ rí ẹni yẹn tí ó ti ọwọ́ bọ̀ wọ́n ní gbẹ́ ó lọ́wọ́ ẹ̀ tutù jẹ́ mú kẹ́ ń jẹ́ no no no wọ́n ṣe nílùú òyìnbó we see the the end of this film torí gbogbo wa à ń procrastinate eh, pé mi ì làwọn gbogbo wa ń rò wípé we are only alleging wípé maybe ó ṣe but aribi tó ti ń sọ́ọ̀kì fíńgà which is a molestation So yẹ kán lọ case tó wà ní court rẹ̀ mo fẹ́ wo jury system Nàìjíríà bó ṣe rí báyìí kéèsì tó wà ní court abẹ́ẹ̀rí tí mo ṣó yìí ni ó ní láàrin ní tí má ti rí ẹ mo máa ń wẹ̀ tí mo wẹ̀ wá òyìnbó ò ní ṣe kéèsì pẹ̀lú ọmọ kékeré báyìí ayeyeye baba latin ẹgbẹ́ ṣèkè kan I will call you during the week before I come into ilé ni why you people are spoiling your money abba did you know the truth. Sunday Igboho sáwọn tó lọ fẹ́ kó lọ lè rí àwọn eléyìí ò lè lọ ilé ibì kankan ìyá ni ó jẹ Yorùbá pa tó wọn lóòótọ́ mo ti háyè mo ti. <sighs> gẹ́ mo ti délé ayé mi ìròyìn léèrè ọ̀rọ̀ tó wà ní kóòtù ó dẹ̀ rò kó fẹ́ mọ̀ọ́kẹ́ nìyẹn ọláì yọmi àmàbẹ́fà. you Don't worry, i